àjọ ìrírí ìyá àjọ ìrírí ìrírí ìyá àjọ kàyéfì ńlá ni o. yé orí má ṣe mí látùpà tó tọ̀nà fáráyé tí orí di ara rẹ̀ o ọ̀rọ̀ yìí kàyéfì ńlá ló jẹ́ o ọlọ́gbọ́n ayé ẹ̀sùn wọn bí o ẹ bá wà lọ sábìyàbá sábìyàbá sábìyàbá ìjàlá yìí dà ọ̀rọ̀ yìí dá látàkù ó takù láyé. ọlọ́gbọ́n ayé onímọ̀ o ẹ máa bá wa lọ ẹ máa bá wa lọ o. ta níbẹ̀ nínú òkùnkùn tó ń tàpá sínú ìmọ́lẹ̀ o. Mm, ẹ máa bá wa lọ mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run farasili yali kasẹri mamuli jali kaye jali e. kaye. ọ̀rọ̀ oh, oh, oh. yìí ni dakota kò ṣe é wúwo. orí má ṣe ní lórí àmì láàyè. yé ọ̀rọ̀ yìí ẹ wá aráyé ẹ wá bá wa tọmọlẹ sọ̀rọ̀ yìí kò yé ni mọ́ kò yé ni mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ lówe lówe lọ̀rọ̀ mi àmọ́ bá mi lọ kò yé ni mọ́ ìrírí ìyá àjọ kò bá bí àmọ́ ayé ẹ bá mi lẹ́wọ̀ àdúrà yìí a ò ní fi tiwa sódà lómìíràn o lọ́la lẹ́kùn máa rò ó ohun tá a kí ojú kò délé o kò ṣe délé sọ o ojú rí òun tó ní gbàgbọ́ rí lójú òkun o bàbá ní kámi àṣọ ilẹ̀ aṣù ilẹ̀ amọ́ o. ẹ máa bá mi lọ ọ̀rọ̀ yìí ó lọ bí òwe mi o ẹ máa bá mi lọ o. màlẹ́ka sí ìdáyàlẹ́ yá màmá yedale mapa yadale abale adama síríà yìí ohun tó kọjú sí táyé ẹ̀yin ló kọ sí kẹ́yìn ọlọ́gbọ́n ayé ẹ máa bá mi lọ́rùn. kọ́ ni. bẹ́ẹ̀ni. ilẹ̀ wa gbà mí lẹ́nìí. ọlọ́run dẹ̀ ti pèsè eré fún wa. mo mú irin náà wá láti Málákì orí kẹrin ẹsẹ̀ kejì ó ní ṣùgbọ́n òun òdodo yóò là tí òun ti ìmúláradá nìyí apá rẹ̀ fún ẹ̀yin tí ó bẹ̀rù orúkọ mi ẹ̀yin ó sì jáde lọ ẹ̀yin ó sì máa dàgbà bí àwọn ẹgbọrọ màálù inú agbo ó ní gbogbo ẹ̀yin tí ó bẹ̀rù orúkọ Olúwa sáré sọ fún Ọlọ́run ọlọ́run ni ìlérí májẹ̀mú tó ṣe fún mi tó ní òun òdodo yóò là fún àwọn tó bá bẹ̀rù orúkọ rẹ èmi bẹ̀rù orúkọ rẹ lónìí ọlọ́run mi òun òdodo jẹ́ kó là fún mi àdúrà yìí lórúkọ Jésù òwò dúdú jẹ́ kó là fún mi lónìí má jẹun wá lásán ọlọ́run mi tèmi má jẹ́ òṣèré ṣe jésù olúwa wa ẹ tún sáré sọ fún ọlọ́run ẹ̀mí gígùn àti àlàáfíà tí màá fi lo òwò dúdú tó bá là fún mi ọlọ́run mi yọ̀ǹda ẹ̀ fún mi àdúrà yìí dà. ẹ̀mí mímọ́ ẹ̀mí gígùn àti àlàáfíà. hallelujah mọ́mì èmi àtàwọn ọ̀rẹ́ mi àfẹ́jọ jáde so báyìí délé mi rí kìfì wọlé mo dẹ̀ ní láti mú nǹkan nù kí ni mo wá gbà. wàrà náà ti rí bùbá elila faraza lẹ́kàn ìrírí ìrírí ìrírí ìyá àjọ ò ìrírí ìyá àjọ ò ìrírí ìrírí ìrírí ìyá àjọ ò kàyéfì ńlá ni ó yé orí má ṣe mí látùpà tó tọ̀nà fáráyé tí orí di ara rẹ̀ o ọ̀rọ̀ yìí kàyéfì ńlá ló jẹ́. kí express ọ̀rẹ́ mi ọmọ wọn gan ni. má ti tú wá kó sírò àwọn aṣọ táwa wọ yìí. káìnà wọn náà ló pè wọn. ọ̀rẹ́ mi ló lálàá olóhùn lálàá sí wa aláyàn ò dẹ̀ dáa àwọn arúgbó akáṣọ aláyàn fún yín sí kẹ́ lè pray fún wa àfẹ́sọ ni o ta ló kú fún yín. ẹ àdúrà gbé mi ṣé o mọ̀ kan tó ṣẹlẹ̀ ni àdúrà tá à ń ṣe ní àṣálẹ́ yìí general prayer ni ṣó ti yé ìwà táwọn yòókù ẹ̀ ẹ̀dẹ̀ special. Oh, aspect aspecial. Ṣé ti yé ẹ máa wá lọ ẹ máa padà wá a máa dádùn special. Ẹ̀ẹ́ ẹ̀sán ọmọlúwàbí. Wọ́n oh. mi. Orí máa ṣe mí látùpà ló jẹ́ ọlọ́gbọ́n ayé ẹ̀sùn wọn bí o ẹ bá wa lọ. sábìyàbá sábìyàbá sábìyàbá ìrìàlá. ẹ̀kọ́ ti kọ́ bá àwọn ọmọ ìwé ìta. Ah, ibi torí ẹ náà mo ṣe ń sáré bọ̀ àbírú wàhálà wò lélẹ̀ ẹ má bínú jàre mú bọ̀. aláyà fà. ẹ pàdé mi ní dáadáa. òun náà ni mò ń wò yìí five thousand mo mà kó sínú báàgì yìí ṣéun owó tí mo mà kó sínú báàgì mi rí àbọ̀ ní two hundred níbẹ̀ kí n fún wọn. ọmọ ayé ọmọ ayé láti kó òun lè lò ó. ẹ jẹ́ ní sùúrù ah, ah. ṣé o ní sùúrù wọn náà lè má tún dé má fa wàhálà ọlọ́kadà ẹ ní sùúrù ọlọ́kadà ẹ ní sùúrù ẹ kí ló dé tẹ̀ ń ṣe báyìí ẹni ẹ̀bùn ó ṣe ẹ̀yin náà ṣàrí. àbí irú kí ló dé tó fẹ́ràn wàhálà báyìí ṣéun ṣéun ṣé ọlọ́run ti ẹ̀bẹ̀ mi ṣe. ṣé ẹ mọ ẹ̀ẹ́dẹ̀ gbà mí ládùúgbò ẹ̀yìn aládùúgbò gbà mí. a ní kó o máa bọ̀ mọ́dẹ̀ ti sá lọ fún ẹ. ẹ ṣeun. bàbá rẹ̀ náà ó mìíràn káàdì máa pa àwọn ọmọ olókùn wá gbọ̀ngàn wàá pa àwọn ọmọ orókán tó wá gbọ́kadà ó dàjẹ́ àwọlé ó mọ̀ òun náà ti gbà pé kò ní í da fóun. kí ló dé tó mọ̀ ikú fẹ́ràn wàhálà ṣéun dóyà jọjá wọlé lọ ṣéun. mi ì tiẹ̀ rírú ẹ̀rí láyé mi mi ì rírí láyé mi five thousand ni mo kó sínú báàgì. ọlọ́run ló mẹni tó kó nínú báàgì láyé mi tí mo ti rìn nínú ṣọ́ọ̀ṣì. ó ti fẹ́ kó òyìn ó ti fẹ́ kó òyìn nínú ṣọ́ọ̀ṣì. fẹ́ kó òyìn nínú ṣọ́ọ̀ṣì. Eh, eh, ok ok ok pásọ ní obìnrin yẹn ló wá ṣọ́ọ̀ṣì. àdúrà gbé mi. Eh. ó wá ṣọ́ọ̀ṣì tí ojú wa rí tó lé nì. ó ṣe bẹbẹ níṣẹ́ ló káwọn ẹgbẹ́ ìwọ́nú ṣọ́ọ̀ṣì pẹ̀lú wọ̀kíwọ̀ nínú ṣọ́ọ̀rù ẹ̀rọ ọlọ́run bà mí. àǹtí mi hmm. àǹtí mi hmm? ó so mọ́ yá ni ó so mọ́ yín. ó so mọ́ mi o. òun ló ní owó yín ó ti fẹ́ fọ́ràn yín nìyẹn ọmọ ẹ jáde kó ọmọ ẹ fìdí pákàtí lọ́bẹ̀ lọ́wọ́ burúkú. àdúrà gbé mi. àdúrà ò gbọ́ ọmọ yẹn wọ́n ẹ pàdúrà gbé mi àdúrà ò gbé àdúrà ò gbé ọmọ ẹ. ṣàánú mi jẹ́ kó mọ bẹ́ẹ̀ wọn ò gbúdọ̀ bá wa gbọ́ pọ́mọ ìyá àdúrà tún jalè. a ti fẹ́ sún ní bọ́sọ̀ọ̀bù lọ́jọ́ kan. mo gbé o. ọlọ́run ló ní pé kí n débẹ̀. ìyá àdúrà yín wé wa abẹ́ ti là mẹ́tì ó ti là mẹ́tì. ìyá ọ̀pọ̀lọpọ̀. onísùúrù ó ti lọ ẹ kí ló dé o kàn fẹ́ràn wàhálà àti ẹja ṣàwọlé lọ. ẹ ẹ wo ẹgbẹ́ wọn ṣe kọ́ bí tẹ pé ọmọ yàrá ẹ̀ ó lè ní jáàjà ìwọ. mẹ́wàá ń ṣẹlẹ̀ o. ẹ má mọ orúkọ bẹ́ẹ̀. ń ṣẹlẹ̀ rẹpẹtẹ nínú ayé ìrírí ìyá àjọ. orí ọ̀fẹ́ ti bàbá tí ọmọ tí ẹ̀ ní mọ́ ó sọ̀kalẹ̀ kó pàdé ìta àti ní eléyìí lórúkọ Jésù Kristi bí àdúrà náà jẹ́ ìtẹ́wọ́gbà àmín àmín lórúkọ Jésù Olúwa wa àmín àmín lórúkọ Jésù hallelujah méje ebenezer méje hòsánà méje ìyè méje ọ̀yà hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ̀bìnísà ẹ̀bìnísà ẹ̀bìnísà ẹ̀bìnísà ẹ̀bìnísà ẹ̀bìnísà ẹ̀bìnísà hòsánà hòsánà Ozana Ozana Ozana Ozana Ozana ìyè ìyè Iye Iye Iye Iye Iye Jésù lọ. ó yá gbà ẹyọ kan ọjọ́ kan o ti gbọ́ àdúrà ẹ ti gbà Jésù Olúwa wa ọ̀rẹ́ ẹ ṣe àmì Ọlọ́run ẹ ṣe mò ń bọ̀ ọ̀rẹ́ ẹ máa lọ màá tún pè yín ní gàrí. Ah. ẹ ra ma. my dear ẹ̀yin ọmọlé ẹ̀kọ́ gíga. bẹ́ẹ̀ ni màá tẹ wá ń jọ sí tẹ sọ pé ẹ fẹ́ ètò àdúrà nípa ìdánwò yín báwa ni. ẹ wò mọ́ mi àwọn aláwa sí ọ̀dọ̀ yín pé a fẹ́ ètò àdúrà bọ̀ mọ́ mi ṣe rí wájú lé ọlọ́run làwà yìí ẹ jẹ́ ká sọ nǹkan tí ọlọ́run ṣe bẹ́ẹ̀ ṣe sọ wípé máa rí fún wa gẹ́lẹ́ bẹ́ẹ̀ lórí ẹ wò ayege nínú ìdánwò wa. Hmm, ògo ni fún ọlọ́run lókè ọ̀run ọlọ́run orí òkè yìí mo dúpẹ́ o ò ṣe ṣé torí ẹ lè ṣe wá wá báyìí. bẹ́ẹ̀ ma hmm. nítorí pé a wò pé a gbọ́dọ̀ fẹ̀mí ìmoore hàn ah. gẹ́gẹ́ bí nǹkan tó lọ́run ṣe fún wa. ẹ ìtura la ṣe wá rò mà wípé àwa náà gbọ́dọ̀ fi ẹ̀mí ìmoore hàn nítorí pé ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ mà <laughs> bí ọ̀rọ̀ èyí ìránṣẹ́ Ọlọ́run. bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ. ẹ ṣe máa ẹ ṣe gan ṣé mi mo ní gbogbo eléyìí báyìí èmi ni mo ní gbogbo eléyìí. Ah! àwọn akẹ́kẹ́ gbàdúrà fún wa nítorí pé tí Ọlọ́run bá ṣe agbára jù báyìí lọ fún wa àwa náà tún máa ṣe jù báyìí lọ. ẹ̀yin ọmọléèwé kò tó yẹn kò tó yẹn ẹ ṣe a tún bí ju ẹni ìyanu ó wí bẹ́ẹ̀ ó lè ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ṣeun àmọ́ lórí Ọlọ́run gbà pẹ́ bàbá wa gba ìyẹn wà èyí tó ti wá dára nínú ìrìn àjò wọn wáyé jẹ́ kó bàjẹ́ èyí tó ti bàjẹ́ ọlọ́run yóò kì í ọlọ́run pàmì tó ṣe. orí má ṣe ní lórí ìrìn àjò. ìṣòro ò lè ṣe fún wa ní òfin àti ìlànà bá a máa máa lò nígbésí ayé wa téèyàn ò ti lè tẹ̀lé pẹ́rẹ́ báyìí wàhálà lórí ẹ̀kọ́ rẹ̀ sí wàhálà ni òkú ara òfin tó fún àwọn ọmọ mọ́sí ó ní ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí ilé ẹnìkejì rẹ ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò sí aya ẹnìkejì rẹ tàbí sí ọmọ ọ̀dọ̀ rẹ ọkùnrin tàbí ọmọ ọ̀dọ̀ rẹ obìnrin. àdúrà gbé mi wá ń bìbà ah, kí ló wọ̀ jáde ó ti igi ni mo rò pé ó wọ ṣó yẹ kí ìwọ tó jẹ́ ọmọ ìyá àdúrà kò máa wọrùn kọ báyìí ó ní kò sí kan tó rọ̀ pẹ̀lú aṣọ tí mo wọ̀. Ah, mo bẹ̀ sọ lóye tó tún dá mi lóhùn bẹ́yẹn kò sí kan tó bá dì tó yẹ kó máa fọwọ́ tọ̀ka àbùkù sí wa wípé ẹ wò ah, wọn àwọn pèrè àwọn oníyà àdúrà ewu mọ nǹkan tó wọn tó mọ wọn wò. olùkọ́ yìí lọ́nà tó lóun pè mí nà. gbogbo àpátápátá lọ́n pè ẹni tó yàn ni ò tó nǹkan kí ló ń sọ ìgànná ah, ó ṣe fẹ́ kọ́ kó ká ìtókù sókè kọ́ máa rí pátá tó wọ̀ àbí. ẹ̀ tọ́lọ̀ bá ti pè mí máa bí kíkọ́ ni àdúrà gbé mi wọ́n mi ṣẹ́ni kọ́mọ ìbàjẹ́ ṣe ń bá sọ̀rọ̀ ó dẹ̀ kú iwájú yín ó dẹ̀ wọ́n kéwé. ó ní tọ́lọ́ bá pe òun wọn àbí kí kọlu ó sọ ọlọ́run di ẹgbẹ́. èmi máa jẹ́ kọ́mọ mọ́kẹ́ ẹgbẹ́ ni mo jẹ́ máa nà lẹ́nu ẹ fi bí àtẹ̀lẹ̀ wá fọ orí ẹ̀. wo sílẹ̀ jọ torí ọlọ́run torí ọlọ́run wo fi sílẹ̀ fi sílẹ̀ jọ fi sílẹ̀ o fi sílẹ̀. ayọ̀ yẹn gbogbo wa gbogbo ẹ̀ pátápátá ti ń bá wò ah, twenty thousand. Ah! ẹ bẹ́ẹ̀ ẹ kí ni nǹkan tí a ò parí twenty thousand yìí ṣe. twenty thousand naira hmm. um, èmi fi òbí àkàfi dáná ẹ get like ẹ mọ̀ you wan invite me you wan invite me you wan invite me at least kí wọ́n yẹn tó máa dúró àti wọ́n máa tọrọ oúnjẹ fáwọn tá invite. hello hello hello hello is hello invite yẹn gangan ẹ ká fowó yẹn dáná nígbà yẹn tó ń bẹ yín ìbàdàn onígbòòrò mọ̀ so ọ ti máa ṣáájú dáadáa ọ ti máa mú gbó dáadáa ọ máa jẹ ohun jọ so ẹ ká sí wọn. èmi feel pé owó tó wà lọ́wọ́ ọ̀dọ́ matthew yìí bóyá ká gbà bóyá ká kó sọ́wọ́ àdúrà gbé mi àbí. yé yé yé yé yé mi ni kò nà á máa kó sọ́wọ́ ẹ̀ ni. ìjọba náà tó bá nà kí lè fẹ́ ṣe. Nada, wàláì nada ẹ lè ṣe. kò sí nǹkan tẹ̀lé bí. ẹ fẹ́ kówó sí ọwọ́ olè ó dàgbà tẹ́ bá mú olóńgbò lọ sí ìdí pọ́ọ̀dù yìí ó máa bá ń kílẹ̀ ògùn ẹja yẹn tó. ẹ kí ló rò pa lè ṣe. ẹ jẹ́ sọ̀rọ̀ gidi ni ó léyàn kan lu jọ́ọ̀jì tẹ̀lé kó sọ́wọ́ ẹ̀ tí kò ní bá náà mo trust èèyàn dákú. Eh. Ah, myself èyí máa ń ní káàsì lọ́wọ́ èyí máa ń ní káàsì lọ́wọ́ sókè kó sí lọ́wọ́ pé. ìwọ tó jẹ́ pé ẹ̀kan ṣo láàrin oṣù kan ló máa ń wá church ah. ẹ ẹ ẹ sọ̀rọ̀ one thousand mi wà ní owó thousand. one thousand twenty thousand. one thousand lórí dá o dẹ̀ fẹ́ kó dání. ẹ wo ẹ fi tiẹ̀ lẹ̀ jàre ẹ jẹ́ ká gbàdúrà. bàbá ní orúkọ jésù. orí mi má ṣe mí látùpà torí wọn fáráyé tí orí di ara rẹ̀. jímọ̀ orí mi pé náà dé. Mm, àyádálẹ́yà màmá bàbá. dájọ́ ẹ dájọ́ ẹ dájọ́ ẹ dájọ́ ẹ wà ẹ gbádùn ìyẹn náà ń pè ní káàbọ̀ sí dáadáa lóde àti ìrètí rẹ̀ á ti kó oṣù tuntun <laughs> oṣù yóò sàn wá sówó yóò sàn wá sọmọ ẹ mọ òun pé èmi ni wà kí ká tó káàkiri ká mọ àwọn tí ó gbà dá àtàwọn tó ń jà. owó oṣù tó kọjá ẹ kó lẹ̀ fún mi bẹ́ẹ̀ni tí náà ni mo dá. Ah. tátì yájú mi mo kọ́gbọ́n orí mi bẹ́mi iná o kàwé o mo kọ́gbọ́n orí mi ìyájú mi mo kọ́gbọ́n orí mi bẹ́mi iná ò kàwé o. ìwé làgbà ọgbọ́n orí màá lò jẹ́ bàbá. ìwé gbórin kalẹ̀ kẹ́ wo káàdì jàre. ẹ mọ̀ bẹ́ẹ̀ kàwé ẹ kàwé. ìwé làgbà ọgbọ́n orí màá lò jẹ́ bàbá mo kọ́gbọ́n orí mi bẹ́mi náà ò kàwé ó yájú mi. one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen eighteen nineteen twenty twenty one twenty two twenty three twenty four twenty five twenty six twenty seven twenty eight twenty nine ẹ wẹ dáhùn jàre. ẹ ẹ ẹ dákun yájú ẹ mọ dàbí lórí irú o ṣe rí mo ṣe wà oníkálukú ló ní bí ṣe ṣe nǹkan tiẹ̀ o twenty nine ló wà ní òwe tọ̀dọ̀ mi èmi sì rè látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí mi ò rò pé bóyá èèyàn kan sọ pé bóyá mo jẹ òun lówó àbí ẹ àbí owó òun ò pé rí ah orí mi pé mo mọ tí mò ń ṣe o ah ẹ̀yin kọ́ yìí ni ẹ sọ pé ẹni tá tilẹ̀ dá. bàbá alájọ ṣé mi mò ń bá yín kọ sínú ìwé yìí ni. ẹ bóyá mo fìrè sàpá eléyìí rẹ ẹ wo sẹ́ẹ̀rí ẹ mọ sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí ẹ kí n máa gba kí n gba àjọ gbogbo nàìjíríà gbogbo àjọ gbogbo nàìjíríà gbogbo ẹ wà lórí mi ah báwo lẹ ṣe máa ṣe báyìí ná bóyá ṣe ah ṣé bóyá ó lè jẹ́ pé ẹ̀yin bóyá ẹ̀yin lẹ mú báírò tẹ́ fi máàkì ẹ̀ fúnra yín. báwo mo ṣe máa máàkì ẹ̀ fúnra yín. bọ́dà mi ẹ kú sẹ́jàre mi ò tí ẹ̀ mọ̀ pé wàá èmi sẹ́rí gbogbo. kí ni nǹkan tó ṣẹlẹ̀ àbí wọ́n ní tí mo gbọ́n náà lọ jẹ́ kí n bọ́ ta. sẹ́rí nǹkan tí mo hé tì jù tí mi ò gbà láyé nǹkan tí mi ò gbà láyé ni pé kéèyàn mọ̀ fòlè lọ mi látijọ́ tí mo ti ń fi àwo èbó báyìí tí mo ti fi jẹun kò fọmọ mi lọ́wọ́ rí àwo èbó nìkan kọ́ àtipá tí mo ti fi bá jẹun kò jábọ́ débi pé yóò fọ́ ah ńgbà tẹ ẹ dájọ́ lọ́wọ́ mi mo ṣe wà ẹ lè máa rò pé bóyá mi ò kàwé o àmọ́ mo mọ tí mo ṣe orí mi pé o ẹ dákun ẹ wá bá mi wo kíní. sẹ́ẹ̀tìrì. kí ni ìtumọ̀ gbogbo ilé ìtajà yamayama yìí. yamayama ló lójú ti yín àwọn tí wọ́n dá àjọ àwọn ni mo yà síbì sẹ́rí alákọ̀ọ́kọ́ yìí òun ni tiẹ̀ rí tẹ́bálá alákọ̀ọ́kọ́ ẹ̀rí po kọlà ẹlẹ́ran ni tó ti yé yín alápàtà ni torí ẹ̀ ló ṣe kọlà ẹ̀rí pé mo yà làásì lójú òun ni mo fi dààmú ẹ wọ ẹnìkejì àwọn tó ń serun yá dẹ́sà ẹ̀rí pé mo serun ẹ̀ yútú yútú yútú ìjọjọ́ ń ń dààmú nù ẹ wò pásítọ̀ ni owó ìdá mẹ́wàá àwọn náà máa ń dà sọ́dọ̀ wa. tí ìyá Jùmọ̀kẹ́ dá. ìyá Jùmọ̀kẹ́ rè tẹ́ bá wo imú ìyá Jùmọ̀kẹ́ ẹ̀rí pé òun gàngàn rè só so bí ìyá àjùmọ̀kẹ́ bí wọ́n ṣe wá máa fi ẹ̀sùn olè kàn mí o gangan ni òye mi sẹ́tìrì ìyá àjùmọ̀kẹ́ rè o ẹ wá mọ̀ wo torí pé ìlú bí ìlú ìṣe wà yìí kí gbogbo nàìjíríà kí wọ́n máa dájọ́ sí mi lọ́wọ́ orí mi pé kó ṣe pé téèyàn bá kàwé kì í ṣe pé bóyá orí yẹn ò pé ẹ wò ìyá àjùmọ̀kẹ́ nọ́mbà fọ ẹ jájọ mọ́ bá lọ one two three four five six seven eight nine ten eleven twelve thirteen fourteen fifteen sixteen seventeen 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29. 29. Ibi tí ìyá àjùmọ̀ kẹ́ ti wá rí thirty ó ní òye mi. Láìjẹ́ pé bóyá mo jọ ọmọ kékeré alájọ. Ẹ mọ ọdún tí mo ti ṣe àjọ yìí sá. Níbo làwọn ti rí? Ràdímọ̀, hmm? táàtì ló wà níbi ìlú ọ̀tọ̀ bọ̀ ìtú mo kọ́ tí mo kọ̀ níbẹ̀ tó dá yàtọ̀ ni pé ìtó gbẹ̀yìn báyọ̀ dúdú náà ti máa kí ẹ. ọ̀tọ̀ ara nǹkan tá a sọ̀rọ̀ ẹjọ́ yájọ láti jọ́ tí mo ti ń gbàjọ́ lọ́dọ̀ yìí mo lo báyọ̀ dúdú fún yín. Ah, ẹ lo báyọ̀ dúdú. Ah, tí bá tiẹ̀ tí bá lo fún yín ajá páyé yín ti dúdú nù ẹ ẹ ẹ ẹ ah, ṣe é rí ara nǹkan tá a sọ̀rọ̀ ẹ ẹ ẹ ẹ ẹ mọ̀ wòran. ẹjọ́ ẹ má dùn mí a bóyá ìkan náà ọmọ mi ni ẹ má bínú ẹ má bínú. irú nǹkan tá ẹ ṣe yẹ má máa ṣe irú ẹ mọ́. ìbádọ́jọ́ mi náà ẹ̀yin náà máa bá a balẹ̀ ọkọ̀. ẹ̀rẹ̀ wà ń pariwo látàrí ń pariwo ń pariwo ń pariwo ń pariwo ẹ̀ ní máa ṣe ìwádìí nǹkan kan tó máa ra lójú nǹkan á tẹ̀wọ̀n bẹ́ẹ̀ lọ máa. ẹ bẹ́ẹ̀ ni lọ́ọ̀ ẹ má mọ bí irú nǹkan tẹ́ fi lọ̀ mí lọ̀ mí yìí mọ́ tó bá jẹ́ pé tó bá jẹ́ pé àríyanjú nìsín ojú kí ni kán máa fi wò mí mi ò ṣe ní pariwo ẹ wo ṣé ẹ dájọ ọtọ oṣù yà bẹ́ẹ̀ dá. tí ìṣẹ̀wọ̀ ẹ jẹ́ kó dọ̀la. mo kọgbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o ọ̀ ọ̀ mo kọgbọ́n orí mi baraka paṣọ mo kọgbọ́n orí mi bẹ́mi náà ò kàwé o. wàrà náà ti rí bùbá elila faraza lẹ́kàn ìrírí ìrírí ìrírí ìyá àjọ ìrírí ìyá àjọ ìrírí ìrírí ìrírí ìyá àjọ kàyéfì ńlá ni o yé orí má ṣe mí látùpà tó tọ̀nà fáráyé tí orí di ara rẹ̀ o ọ̀rọ̀ yìí kàyéfì ńlá ló jẹ́ o ọlọ́gbọ́n ayé ẹ̀sùn wọn bí o ẹ bá wà lọ o. sábìyàbá sábìyàbá sábìyàbá ìjàlá yé dà ọ̀rọ̀ yìí dá látàkùn ó takùn káyé o. àdúrà gbé mi what sort of nonsense is this. ti. no ṣíwó ló ń ṣe yìí. tí kí ni fi ṣẹlẹ̀. no ti bá get it right. o make video wàá lè sẹ̀lẹ̀ sórí social media bí. no kí ló dé sórí ẹ̀ ò pin ni ṣé òun lórí tó máa ń rò ni ìwọ ojijì ọmọ ìyá àjọwádé máa ṣòṣì ìkan ló ṣe lánàá bẹ́ẹ̀ tó wá sí church wá embarrass mọ́mì tó jẹ́ pé ìyá ẹ̀ ọ eventually end up hospital ó ti ẹ̀ wá ronú kó tiẹ̀ ṣe anything ó tún wá bí ó tún wá cause another thing sí ẹ̀. ẹ jọ̀ọ́ ẹjọ kí ló kẹ pẹ̀lú business mi kí ló kí ni tiẹ̀ pẹ̀lú tèmi ṣé olùkọ̀ọ̀kan náà là ń jẹ ni yóò kọ́ apapọ̀ ni ẹ jọjọ mi fẹ́ problem má fi problem mi lórí yàtọ̀. èmi àló bá sọ̀rọ̀ èmi ẹ̀gbọ́n ẹ̀ ṣó wàá ó kìí ṣá kí ló ṣiṣẹ́ tó jẹ́ pé o kò sáfẹ́ yọ ọmọ èṣù kalẹ̀ ó lè bẹ̀rẹ̀ lọ́rọ̀ náà o ò dẹ̀ gbọ́. ẹ pẹ̀lẹ́ o ọmọ ọlọ́run ẹ tẹ́ ẹ̀ṣọ́ ọmọ ọlọ́run kí lẹ gí o iṣẹ́ rìn káàkiri ẹsẹ̀ títì ẹ ti ríṣẹ́ mi gan bẹ́tà yín tẹ́ pé nínú mo wà ní ẹni bàbá mi sọ nọ́sẹ̀sì tẹ́ bá mi sọ rubbish. She's right. She's right. Èmi tí mo jọ́ ọmọ ọlọ́run tí mo sọ ọlọ́run lójú méjèèjì. Ṣé mo ti ríṣẹ́? Kí lọ́lọ́run ṣe fún mi? nothing. wàrà náà ti rí bùbá elila faraza lẹ́kàn ìrírí ìrírí ìrírí ìyá àjọ o ìrírí ìyá àjọ o ìrírí ìrírí. ìmọ̀ ọ̀rẹ́ mi pé. ọkùnrin ló ń ké sí o. ẹ ti pẹ́ níṣẹ́ ìgan o. bẹ́ẹ̀ni. àwọn òtí ẹ̀ bá iná ìtàn ló sọ fún wa pé mọ́tò àlùbọ́sà lè bá débi. mọ́tò kò bá jẹ́ mọ́tò èédú. aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọ́n rè pọ̀ sí i ó sì lẹ̀ sá tayà a fi dé mọ́tò náà ni ẹ ṣe ẹ kú tán. Hmm? Ah. Ah. Ah. iṣẹ́ tèmi ló ń mú un ṣe òun ṣiṣẹ́ tiẹ̀ èmi náà ṣiṣẹ́ tèmi ni èmi mọ̀ ráyè tiẹ̀ kí lọ́ọ́ fi sójú tèmi fẹ́ máa wò ní ojú ẹ̀ èmi ṣiṣẹ́ tèmi ni. sórí orí mi pé tó ń wé kò ní láti béèrè nọ́mbà ẹ̀ kò ní láti bẹ̀rẹ̀ anything. ẹni tó ń wọ ìjù ẹni àgbàjọ má kọ̀wé. torí torí ó máa yà báwo ni ìgbà tí wọ́n gbà yà wá wo ó gbà jù lọ́wọ́ èèyàn wọn mi yàn ó máa dá wọn yàn ó máa dá wọn yàn ó máa fún wọn lóòrùn. Ah, jí mo rí mi pé. Hmm, ọkàn là ń pẹ́ sí. báwo la gbà. ẹ wo láfikún ọ̀rọ̀ tó sọ jẹ́ ń sọ kankan fún ọ sórí lóòótọ́ mo ka ọgbọ́n orí mi ò mo lè mọ́ kàwé o tó ti yọ àwa la máa rí bí ẹni pé téèyàn bá ti kàwé kò lè sóríire bóyá orí ohun tó òun ò pé ni wọn á lóyún orí mi pé bí alájọsọmọlú tọ̀dọ̀ tèmi tí wọn ń wò ó tún pé ju alájọsọmọlú lọ ó tún pé ju alájọsọmọlú lọ wo èmi ò lákòókò wọn lọ òwúrọ̀ lọ́jọ́ ẹni máa là jẹ́ ń tètè mọ bá tèmi lọ ẹ̀yìn bọ̀dá onímọ́tò àlùbọ́sà sórí ó yẹ kó o ti jáwọ́ ń bìíràn dandan yìí ìwọ tí wọn ń gbọ́ tọ̀yàn ọmọ tán tiẹ̀ táwa náà ti gbọ́ mo sáà ti ṣalákòóso àwọn tán máa ń kọ́lé sáìtì rí bọ́ fún ọ lówó oúnjẹ ẹ máa ń dá sí méjì náà ni bọ́ọ̀rọ̀ tí fún wọn pé àwọn tán ṣe nǹkan ẹ padà lọ́ọ́ ta ni bẹ́ẹ̀ sì lọ́ọ́ ń jí mu ni ọwọ́ àṣẹ gbogbo ẹ̀ náà títí títí títí ìgbésí ayé rẹ̀ ò yí padà ọjọ́jẹ́ ìgbésí ayé yí padà December làṣírí yín máa ń tú nígbà tí gbogbo àwọn ẹgbẹ́ yín bá lọlé ẹ̀yin ò ní rówó ọkọ̀ ẹ wà kájọ yín lọ́dọ̀ àwọn ní fóònù àga o èmi nìwọ́ yọnu sí ó lọ sí mọ́wó la wèrè bí omi ẹkún. Ah, ah, èmi ló fi wèrè jọ wèrè ni wọ́n ràn yín o orí mi pé hmm. ó yẹ káwa gan dájọ bí táwa gan dájọ wá sí ìlágbára. ọkọ àjọ rẹ tó bá dìgbà ẹ̀yìn ọdún eh. december lẹ́ẹ̀kí rówó lọlé ọdún. ṣé ìbí wípé ọ̀gá yín ló ń bẹ̀rẹ̀. You guys know the kind of country we have. Just like I told you guys, slot lè jí mọ̀ fún mi. But àwọn ọ̀gá lókè wọ́n ti lọ́wọ́ You need to méjì kan fún mi, ẹ̀yọ̀kan náà brand. kátikàti See, there is time for everything A lot of us ọlọ́sọ̀ pásítọ̀ ṣe òtítọ́ and be happy for me trust me tí opportunity bá tún yọ you. tún suggest ẹ̀ mo ṣe suggest ẹ̀ nígbà Hey, wò ó ẹ̀yin sùúrù take kìíní ó beyond agbára mi àwọn ọ̀gá fúnra wọn lókè àwọn náà sì kẹ́ni tó it. ṣé gẹ̀ẹ́ so I'm um, as I say, we make our own choices. no sorry ọ̀rẹ́ ah, ó ṣe mọ̀ pé èmi àti ẹ̀ gọ̀ǹgọ̀lọ̀ rẹ̀ ò mú mi kárí èmi ni mo ṣẹ̀ṣẹ̀ mú mi ká wá tí mo gbà láti gbà lọ́bì ó ló sọ fún mi pé two slot tí wọ́n fún so I am sure pé bóyá ó rò pé bí èmi ká máa fi wà gbé wọn mú no he's my friend ó yẹ kó mọ̀ bá fẹ́ni fẹ́ni mo jẹ́ sóhun tí opportunity ń bá yọ màá jẹ́ kó mọ̀ nígbà tí màá try láti máa change story èmi lọ́mú èmi tí mo jọ́rọ̀ ẹ̀ ni wọ́n mú àwọn ọ̀gá ẹ̀ mú wọ́n dẹ̀ reject òun jẹ́ ká sọ bóun náà mo ti sọ fún yìí you make us take am now ṣe just tell me pé mi wọ́n fún níṣẹ́ ṣe wọ́n. bá jẹ́ pé wọ́n náà fún níṣẹ́ mi lè dínà ẹ̀ náà wọ́n ò sẹ́ni léṣe kan náà and I know if you believe that you got me in but this is beyond my power àwọn ọ̀gá náà pick ẹni tó fẹ́ ṣé gẹ̀ ẹ̀ ẹ̀mí kan náà fẹ́. And that's the truth. I'm sorry for you. Sorry. sorry. Yes. So, uh, young, I'm sorry, okay? Just be a man. It's one of those things. Mm -hmm. Just be strong. And next time, you just keep trying. Oh, bóyá kò excuse wa kò dúró de orí kásíta because mo máa ní láti mú un lọ sí òkè lọ́dọ̀ àwọn ọ̀gá mo máa ní láti béèrè owó náà tó fi lọ́wọ́ ẹ̀ kó tó lè máa gbé tí mo máa ọmọ ìlú máa sorry sorry sorry you can just resign my father we join you soon. congratulations on your. yeah you get job. wọ́n ṣiṣẹ́ lórí document mi lọ́wọ́ so wọ́n ní kí n dúró fún two hours so mi dẹ̀fẹ́ dẹ́ dúró ó máa dúró dèmi ni àbọ̀ máa wà lọ́ntì ẹ̀. thank you. no wait wait wait kí ló dé múdù ẹ yóò dáa no no no no no no no no no má ro nǹkan kan ọlọ́run máa ṣe tiẹ̀ ọlọ́run tó ṣe tèmi ó máa ṣe tiẹ̀ náà so understand má ro nǹkan kan rárá rárá má wọrí gbogbo ẹ̀ ló máa dáa. Emeka ó rí sì fún ẹ látọ̀ pé kí n má rò nígbà tó sì ní shoes ni ó feel nǹkan tí mo ń feel I've been to several countries. wọn ò mú mi ìgbà ìkó wá jẹ́ pé mo ti gbẹ́kẹ̀lé èmi ni mo ní líǹkì náà èmi ni mo ní pé kí n má ṣe pé ẹnu nìkan fẹ́ dá mi kan jẹ kígbà tí mo mọ̀ ẹ́ tó jẹ́ kí náà wá pé kí n carry along now imagine we got here what the excuse me wọ́n ní kí n dúró and the next thing wọ́n gba ẹ̀ ṣẹṣẹ and you expect me not to feel bad it is not easy ìyanu ìyanu ìyanu trust me i understand you so get mo mo mo mo mọ nǹkan tó ń feel so understand mo mo mo mo. but mo fẹ́ promise ẹni kankan mo promise ẹni kankan di ọ̀rọ̀ mi mú once tí mi ti wà ń bí báyìí ilẹ̀kùn ṣí fún ẹ má wọrí any link tó bá ti come out báyìí i will just let you know so understand so don't think anything all right all right all right sorry eh mama yadaleya mama babadaleya mbadayaleya mama yadaleya. iye kàyéfì ńlá lọ̀rọ̀ yóò ọlọ́gbọ́n ayé súnmọ́ bí. ọ̀rẹ́ mama mama mama babadale badaya. iye òun tá kí kọjú ọkùnrin. ṣé ó dẹ̀ dá yín lójú pé ọlọ́run wá ṣá. Ah! ọlọ́run ò bá wọn kò ní í sí ìwọ kò ní í sí èyí kí ló dé. wọ́n mi ọlọ́run wá. wà. tó bá wà á jẹ́ pé ọlọ́run ò ní wá àdúrà. ọlọ́run gbọ́ àdúrà kò ṣe ní gbọ́ àdúrà ọlọ́run gbàdúrà. ẹni ọlọ́run gbàdúrà. bẹ́ẹ̀ ni. màámi àmọ́ kí ló dé tí ò gbàdúrà rẹ ni. Ah, jókòó. mi kí ló dé kí ni mo ṣe fọ́nà tọ́lọ́wọ̀n ò gbàdúrà títí mi. kò sí ẹni tí ọlọ́run ò gbàdúrà. ó ti sún mi. máa bọ́ ìwọ gángan tó ń gbàdúrà onírètí pé ọlọ́run á gbọ́ ló ṣe gbà á bíbélì sọ fún wa ó ní ìgbàgbọ́ rẹ yóò mọ lára dá àsìkò tí ẹni ò tí tó àti wípé kí nìdí ẹ̀ gan-an tó fi gbàgbọ́ pé ọlọ́run ò gbọ́ àdúrà yìí. ẹ fẹ́ ọdún tí mo ti ṣe yunifásitì I've been to several companies tí wọn ò ní gbà mí síṣẹ́ ẹni ìgbà ẹ̀ mo gbà wò ẹni kì í gbàdúrà mo gbà wọ́n ṣe ṣóòrù dánwò opportunity kan dẹ̀ wà ní company kan ọ̀rẹ́ mi ó jẹ́ insider nìyí ó dẹ̀ wá sọ fún mi pé à ah, ókè o slot méjì ó yọ ọ́ lẹ̀ fún mi kó mú yàn wá. Limited mi tiẹ̀ ti ń dúpọ̀ gbàdúrà rẹ̀ kò dẹ̀ lẹ́yìn tó máa mọ́ rẹ̀ lókè opportunity ni fíìmù láti ràn ẹlòmíì lọ bóyá Ọlọ́run fẹ́ gbàdúrà mi ni mm-hmm. mo dẹ̀ wọ̀rẹ́ mi kan tí ò ní iṣẹ́ mo dẹ̀ ní kó náà máa bọ̀ kó wá jábàá nínú orí Ọlọ́run mm-hmm. àbẹ̀gbẹ̀ aṣọ mi ti bì wá ọmọ ọ̀gá wọn rè wọn kọ ni wọn kọ àìjáàkì slọ́ọ̀tì kan mọ́rẹ́ nínú wọn ó dẹ̀ kù slọ́ọ̀tì kan lókè wọ́n fẹ́ fún èèyàn kan níṣẹ́ that slọ́ọ̀tì kan náà ní dúpọ̀ òkè mo ti gbà yẹn mo ti gbàdúrà èmi lọ́lọ́run máa jẹ́ kọ́ fún un gbàtọ́ máa jáde ọba ní pẹpẹsẹ emeka tí ò tiẹ̀ já mọ́ ẹni tí ò tiẹ̀ jọ mọ́ ẹni bọ́ tí ò tiẹ̀ ṣe kọ́kọ́ tí ẹ gbà rẹ̀ kò gbàdúrà òun ni wọ́n wá mọ́ wá ní kèmí máa lọ ẹ wá sọ fún mi pọ́lọ́ òun gbàdúrà sọ pọ́lọ́ nífẹ̀ẹ́ mi. ọlọ́run nífẹ̀ẹ́ ọlọ́run dẹ̀ ń gbàdúrà ìtumọ̀ ohun tó ṣẹlẹ̀ yẹn ni wípé iṣẹ́ tí ọlọ́run fẹ́ kó o ṣe wọn ò tí ì pè é ní. ọdún wa ni màá lu iṣẹ́ tí ọlọ́run fẹ́ kí n ṣe lọ́fẹ̀ẹ́ pè mí. ọlọ́run ọba ló ní ìgbà ló o gbàdúrà o gbàwẹ̀ ó fi hàn pé o nígbàgbọ́ ìgbàgbọ́ ẹ ó máa mú ẹ lára dá ìwọ ni ò tí yìí ah nígbà tí ọlọ́run máa ṣe fún ẹ ìyanu ni jẹ́ kí n tiẹ̀ tún wá sọ fún ẹ nínú ìwé Málákì orí kẹrin ẹsẹ̀ kejì jẹ́ n sọ sórí yẹn fún ẹ ó ní àwọn ọmọ ènìyàn wọ́n jókòó báyìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n á sọ pé ah eléyìí kò gbàdúrà wọ́n fún níṣẹ́ ó lówó lọ́wọ́ ó kọ́lé ó ralẹ̀ ṣùgbọ́n àwọn tí ó gba ọlọ́run gbọ́ tó dẹ̀ ń gbàgbọ́ wọ́n ń fi àdúrà àti àwẹ̀ wọ́n fi ń bọ́ lọ́rùn bí wọ́n ṣe fi ń rìn yìí wọ́n sọ̀rọ̀ ọlọ́run wá sọ wípé nítorí pé wọ́n ń gbà wọ́n ń gba àdúrà kò tí ì gbàdúrà wọn o ó lé òun ó ṣí ìwé ìrántí kàn wọ́n ìwé ìrántí lọ́lọ́run máa ṣe kàn ẹ́ tó bá túbọ̀ ní gbàgbọ́ tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn ó lóun á ṣí ìwé ìrántí kan ẹ̀ ó ní oòrùn dúdú ní òòlù. àbí agbẹ́rì bọ́ta bọ́ta olè bọ́ síta bọ́ síta ṣílẹ̀ tutù ẹ̀rọ àmà. bẹ́ẹ̀ ni adúpẹ́ náà kí ló dé kí ló ṣẹlẹ̀. ọmọ yìí àdúrà gbẹ̀yìn ó lè ní o ó lè gidi. bẹ́ẹ̀ ó lè ní mọ́mì nítorí ó ti mọ pin Lizzy ó wá transfer ten thousand naira nínú àkáǹtì ẹ̀ sí ẹ̀gbọ́n ẹ̀ Ìyanu Olúwa imagine. wọ́n tẹ má wọrí tiẹ̀ wọ́n mi ẹ̀wẹ́ bá mi fi àdúrà gbé mi síta kó fún mi lówó tèmi torí pé mo trust ẹ ó ṣe máa lọ yọ owó ní àkáǹtì mi mo lè lọ club lálẹ́ ìsìn ẹbí àtàwọn ọ̀rẹ́ mi oníta tí mo ṣe dorí mẹ́. ó ní tí mo ṣe máa dáwó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mi ò lówó kankan lákáǹtì mà ẹ àdúrà gbé mi dẹ̀ lọ sínú àkáǹtì mo lọ yọ ó lọ yọ ten thousand naira irú fake life ẹ jọ̀ọ́ ẹ má pariwo màá wọlé sí màá fún yín fifteen thousand ṣe ti bọ́ ẹ má pariwo má pariwo lára ń di. àti ṣe é ṣe ọmọ mi ẹ má fẹ́ àwọn táyà ara yìí. títa bá sínú ìmọ̀lẹ̀ o. ó di rántà lọ́ba ọba olùṣègùn lónìí ní ṣẹ́gun rẹ̀ má ṣe dúró pẹ́ mọ́ ìṣẹ́gun rẹ̀ bàbá ó pọ̀ ju téèyàn lọ ajá òra òra ṣẹ́gun ikú fọ́mọ. ní orúkọ jésù ní orúkọ jésù máa ṣàmì ní orúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù bàbá wa àti ọlọ́run wa ọlọ́run aláàánú àtọ́lórí ọ̀fẹ́ ọlọ́run ọba tó ní ipa tó ní agbára ọba tó mú àwọn ọmọ israẹli kúrò nínú egypt bàbá ọmọ rẹ ní orúkọ jésù kristi olúwa mú kúrò nínú aṣọ ọdún tó wọ ọlọ́run gbogbo ẹ̀mí àìmọ́ gbogbo ẹ̀mí àjòjì tó bá ọmọ rẹ fídán ní orúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù kristi ọlọ́run alààyè olúwa jẹ́wọ́ agbára rẹ olúwa bú jáde olúwa jẹ́wọ́ agbára rẹ elia olúwa elia elia luli ah hey what michael ah olúwa bú jáde já já já já já já já já já já já já já já já já já já a ti kọ́ nípa tirẹ̀ pé burú kan kì yóò ṣubú lọ àrùn kárùn kan kì yóò wọlé ọgbọ́n rẹ nítorí pé kí ni tí ìwọ wà yìí kì í ṣe ibùgbé rẹ jáde ní orúkọ Jésù bíbélì sọ fún wa ó ní kò sí orúkọ kan tá a fi fún yín ní abẹ́ ọ̀run tó lè gbọ́ ibi kò sí orúkọ Jésù mo fọ́ sẹ́kẹ́ bí ikọ̀ àti ìrújú Ọlọ́run ní wákàtí àti òwò yìí jáde ní orúkọ Jésù jáde jáde jáde. mi ò jáde Rebecca kí ló dé tó fi ń dá mi láàmú mo ní mi ò jáde. <laughs> ó máa jáde nítorí pé a ti kọ́ wípé bó burúkọ kì yóò ṣubú lù àrùn karùn kì yóò wọnú àgọ́ rẹ̀ nítorí pé kìnìún àgọ́ rẹ̀ yìí tẹ́ńpìlì ọlọ́run ni kì í ṣe tẹ́ńpìlì ìwọ tó bá rí bẹ́ẹ̀ nítorí pé a fi fún wa wípé orúkọ jésù kristi gbogbo ẹkún yóò máa wólẹ̀ ni ìwọ àjọ̀nú yìí kí ló dé tó fi àgọ́ ara ọmọ yìí ṣe ibùgbé. wò mí wò ọmọ ìfúnra rẹ̀ òun ló fi ọwọ́ rẹ̀ fà á torí bí mo ṣe wà yìí àǹjọ̀nú oríta ni mi jẹ́jẹ́ mi ni mo jókòó àsìkò tí ọmọbìnrin yìí ṣe nǹkan oṣù lọ́wọ́ ló wá jókòó sí mi lórí torí rẹ̀ ni mo ṣe ní àǹfààní láti wọlé sí i lára èmi tó ń wò yìí mi ò fẹ́ràn ẹ̀gbin nǹkan oṣù tó ń ṣe ó wá gbé jókòó lé mi lórí látìgbà náà ni mo ti wọlé sí i lára fún díẹ̀ yìí mi ò ní jáde mi ò ní kúrò lára rẹ̀. ó dáa àti wá kọ́ wípé àyà yóò pa àwọn àlejò wọ́n sì fi ìbẹ̀rù bójó sá jáde láti kọ́kọ́ lọ fi wọn bíbélì sọ fún wa ó ní òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ló ń borí òkùnkùn òkùnkùn ní ọ́ ìmọ́lẹ̀ ni ìránṣẹ́ nítorí náà ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ jésù kristi mo pa á láṣẹ fún ìwà àjọ lóyìí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú ọlọ́run ìwọ ẹ̀mí àjòjì ẹ̀mí oríta jáde jáde jáde jáde jáde jáde. ìwọ àǹjọ̀nú oríta mo pa á láṣẹ fún ọ nísìnyí gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú ọlọ́run alààyè jáde nísìnyí kó padà sí oríta àgọ́ ara ọmọ yìí tẹ́ḿpìlì ọlọ́run ni kì í ṣe tẹ́ḿpìlì èmèrè kì í sì ṣe tẹ́ḿpìlì àjọ̀nù lọ bá àwọn èèyàn rẹ ó yá gbéra. ó jìra sárófà ọba olùṣègùn lóní níṣègùn rẹ má ṣe dúró pẹ́ mọ́. ẹ̀rọ aláyé ẹ̀rọ dúró mi. mí mo ti dúró dè látàárọ̀ ọmọ ah, iṣẹ́ wọn bí ó fẹ́ ó ṣàtúpa sí wípé fẹ́ òkè ẹ ti ń bá rò àwọn mọ́tìrì mọ́tìrì. Ẹ aláyé Ìgbà tí lè ti rẹ̀ à. Bàbá tó dáwọ́ jù. Ọmọ tó bá gbàgbé. Oya ìfẹ́ dì. Àlàyé. Ah, ah. Kí ló ń bọ̀? Iṣẹ́ rere náà ẹ̀rọ gbígbẹ́jà ńlá. Lúgbúlúgbú lóòdù ìfẹ́. Oya ọ̀zẹ̀ kúrò fúlàmà. Kí ló bá dé? Pẹ̀lú kí ló bá dé ẹ̀gbọ́n ẹ̀ẹ́sọ̀ fún ọkùnrin òun fún ọmọ ìlú wa. Kò sẹ́ẹ̀tì. Ah! Bíi ọmọ ẹ̀ ọmọ ẹ̀ ó pọ̀ jà ó ní gbé lọ tẹ́lẹ̀ ó ní gbé abúlé ó pọ̀ tó ní. Abẹ́yẹ jẹ́ àpọ́nlé iṣẹ́ ọlọ́mọ yìí ṣe mẹ́rin. Àlàyé tí ẹ̀ bá ti lè lọ seventeen. Jákèjé lè wá. Ọmọ fẹ̀fẹ́ lẹ̀ ọ̀fẹ́ pa mi ṣé wọ́n gan lè lọ seventeen. Àlàyé eré ìwọ́n. Ìwọ́n náà dúró. Mímọ́lì fún yà á wá. Yàrá yóò ní ìdìpọ̀ lówó. Gbọ́dọ̀ ní Dómi lọ. <laughs> Bébí mi. Bébí mi. Àlàyé kí ẹ tó bá bọ̀ mọ́ ẹ lọ máa lo amúpọ̀ ní ọ̀dọ̀ ìyá Bàṣírà. Kó bá ń po gbẹ̀ kó bá ń po alẹ́ àpapọ̀ àbá. Hmm, wọ́n kàn ti mọṣẹ́ yẹn. Gbà síbẹ̀ gbà síbẹ̀ ọmọ wàá ṣe. Jọ̀wọ́ dájẹ́ bọ̀ eré pọ̀ ó pọ̀ ẹ máa pátálé lórí o. pátálé lórí. pátálé lórí eré ẹ máa gbádùn ìyàwó lé ń lọ. ọ̀gbẹ́ni má sọ tìyàwó lé wọgbọn ti mọ ẹgbẹ́ nǹkan tó bá mi bá fẹ́ sàn máa ṣe wẹlé akẹgbẹ́ tíyàwó lé sẹgbẹ ní má má ṣiṣẹ́ ní bàbá ẹgbẹ́ bẹ́ẹ̀ náà kí ni gbẹmí gbẹmí gbẹ nǹkan tó bá dín gbogbo jẹ kí ni mo nà. oya oya oya wọn ló pa ọgbẹ oya fún fifty k. kí fifty báwo. ẹja ńlá ilé yìí lè ṣe àwọn ọmọ ẹja àwọn titles àwọn kote àwọn ṣáwá tó máa ń gbọ́ fún yìí. ok ok jẹ́ ká ṣe twenty jẹ́ ká ṣe twenty sí twenty. twenty nìkan. wọ́n máa lo bẹ́ẹ̀. ẹ àyùmá wà lo twenty bẹ́ẹ̀ ọmọ olórí ẹ bẹ mọ ó máa lo twenty. aláyẹ ṣe thirty. no ok tó bá yẹ pé tọ̀dù ẹ̀ ní máa wọ̀ fún ẹ̀ tọ̀dù ẹ̀ wọ́n bá ṣe náà. má jẹ́ kí n bẹ̀rẹ̀ ṣe ọ̀rọ̀ tó máa mú ṣe ní ìwà. ẹ ẹ fún ẹ fún mi bíbí inú ọdẹ má fi jẹ ìwà bàtà ọwọ́ dẹ mi. báwo ni báwo báwo o ti o ti pẹ́ bẹ́ẹ̀ ó bẹ ó mọ nǹkan máa ṣe wàhálà láti ọ̀rẹ́ fún mi. ẹ ó ó wà lẹkùn yẹn. wà ló ti ẹ. ó gbà fún mi lẹ. Ah. Não kí ló ń bá sọ ọ ṣùgbọ́n ìgbà ń bẹ̀ mí. bàbá ló tiẹ̀. orí má ṣe ní lórí ìrànú láàyè. yé ọ̀rọ̀ yìí ẹ wá aráyé ẹ wá bàbá ọmọdé sọ̀rọ̀ yìí kò yé ni mọ́ kò yé ni mọ́ ni mọ́ mọ́. má gbìyànjú wa o má gbìyànjú wa rárá láti àbọ̀dá ti wà ń bìbà yìí gbogbo ẹni bẹ́ẹ̀ ṣe kò sọ́wọ́ mi sọ̀rọ̀ fún mi pé mi ò fẹ́ wàhálà o má gbé ìwà fún mi rárá ni mi ò gba transfer kò lè ṣe sí kàlà fún mi àbí mi ò kí ń gba transfer aṣàǹkárì àlàyé tí ó ní ìwé fún mi. okay no problem no problem àwa ti ń gbọ́n sí i ní àgbẹ̀dẹ̀ mi kí ẹsẹ̀ má jìnnà tí mo gbà ká ṣe fún un ìyẹn tó ń bọ̀. wàá gbóòmù sí i jẹ́sìkì yẹn kù pé ní ìlú twenty k yóò gbúdọ̀ kú no problem. owó iná ni èèyàn mọ̀ yí ẹ̀jẹ̀ fẹ́ gbà rárá eh. ẹ̀jẹ̀ fẹ́ mọ kọ́sítọ́mà tó bá dé olówó dé. gidi ni mo láì. Ah, ah. aṣáájú ń gbádùn ara wa ni. sáàmì ìṣòro owó iná ni all the time. olùsí ọjà ranjú mọ ìdí tó ranjú mọ ìdí ìdí ìdí ti ranjú mọ máa wò ó dìyẹn náà ó dàbí gáàsì tán fi ṣe ń dómi rádàá dá òsì ó lẹ́nu mi ò kàn ti wà ọkùnrin mi ò kàn wà kọ̀ọ̀kan ní nílàkàì kankan. ọ̀gbẹ́ni kí ló ṣe kó fi mí sílẹ̀. wo ẹ kí ni o ti bá wà ẹ látànà aṣọ àgírí twenty thousand wá fún mi three thousand ẹ̀rọ owó kí ni ogún wúrà bówó ẹ̀ pa búrò kó n ṣí èrè. èló náà ta èló nù wọ fúnra rẹ̀ gan wọ́ọ̀tì kí ló bá mi sọ but okay ṣé mo tí àyè ni mo fẹ́ tíríkè. mo fún ta ní tíríkè ṣé tíríkè lówó mi ṣé ó ṣí èrè ṣá ìwà ta ni èmi ló fún three k mo jọ sọ three k lójú ẹ. mélòó lára ẹ̀gbọ́n mo fún ẹ three thousand ọ̀nà tí ẹ̀yẹ tó gbà láti two k mo fẹ́ ṣe sí ẹjọ́. wọn ò bí ẹja wọn ò bí ẹja. ọjà faṣọ mi sílẹ̀. torí kí ni. àdúrà gbé mi. ọjà fi mi sílẹ̀. wọn bàbá tí wàá gé pọ̀ ni olóṣó ni wọ ọmọ ìgbógun lèmi o. àdúrà gbé mi. àlele. mo dá. ọkọ ẹ̀sìn ni o. ìyálà ìyá rẹ ló sì rìn. ìyá rẹ ló sì rìn. ẹ ẹ jọ ẹ jọ ẹ jọ torí Ọlọ́run ló ń pè ní àwọn ilé àwọn ilé ìlàdúrà pè ní àdúrà pè ní. ẹ dákun tí etí mi ò bá di kí ni mò ń fi etí gbọ́ tí ẹ̀ ń sọ mò ń gbọ́ mò ń gbọ́rọ̀ olóṣó àbí òsè olóṣó ṣé ọmọ túmọ̀ olóṣó ni ọmọ kan tó ń pè ní olóṣó ṣé ọmọ túmọ̀ olóṣó ọmọ kan tó ń jẹ́ olóṣó ni. ẹyọ ọmọ iṣẹ́ tó ṣe tẹ́lẹ̀ ni olóṣó lábúrò rẹ̀ àbí kílẹ̀ bí. àdúrà pè mí sọ pé rọ́ọ̀ni ah! àbí ọmọ kan tó ń sọ ni ìwọ ọmọ odidi ìyá àdúrà táwọn yẹn wá sọ́dọ̀ ìyá rẹ̀ mo gbé mo gbé mo dáràn ìwọ ìwọ mo dídì ìyá àdúrà tí àwọn èèyàn wá sọ́dọ̀ ìyá rẹ̀ tí wọ́n ń gbàdúrà tọ́mọ ní ìyá àdúrà dé o ìyá àdúrà dé o ṣébi tádúrà tèmi ni gbà sí ìwọ sọ olóṣò olóṣò two five mo dáràn káàtì ẹni mo kọ́ ọmọ bíi thirteen jàjà five hundred thousand ni ṣé bẹ́ẹ̀ mi náà bá tún ní ipe iṣẹ́ tó ṣe ìdá. mo gbé mo gbé mo gbé àdúrà gbé mi ó wá jẹni tán bẹ̀rẹ̀ sí kọrin mélòó ni one bay two bay three bay kò sí wàhálà. ẹ̀yin náà tẹ máa ń gbóòórùn yẹn one bay two bay three bay àwọn afáàbò yẹn three bay ó lọ ń pariwo. ẹ ẹ wò ọ̀nkú sẹ́rí tó bá jẹ́ pé àwọn ẹbí yín mọ ròyìn tẹ̀ jẹ́ ó yẹ kí wọ́n ṣèpàdé lórí yín ẹ dàgbà ní ẹ̀dá nù ẹ nílàkàyò lójú ara ti yín bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ ká ní kò ń ṣe ẹbí mi náà bẹ́ẹ̀ ṣe bá olóṣó ẹ̀ ń bó olóṣó jà ń ta tírìbè lọ́mọlọ́mọ tẹ lò mọ́jú káàtì ẹ̀ ní mo bá pé ẹ̀ ń bá fa bíi five hundred thousand ni èmi gan bá tún ràn lọ́wọ́ sí pé iṣẹ́ ìfẹ́ dà ẹ wá fún ní tírìbè ṣé bẹ́ẹ̀ ṣe dìkákà yìí àṣé ẹ ní nǹkan kan ó lọ sí ẹ wá wọ sweater táwọn goalkeeper wọn sábẹ́ ayẹyẹ sí ẹ̀yin náà lójú ara yín ẹ ti gbọ́mọ ni mọ̀ bá lọ ọba rẹ̀ ń bẹ̀. èlò lẹ ti pa láàárọ̀ ẹ̀ gbogbo owó àjọ tẹ̀gbà èlò nígbè ní ibẹ̀. máa wo sáńdà wìrì. bí mo ṣe ń sọ lọ psalm one oh three ni seventeen oh ṣùgbọ́n a ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa ká bẹ̀rù ọlọ́run ah téèyàn bá bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹni yẹn ẹni tí ò bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ẹ mo máa ń sọ ẹni méjì ló yẹ kéèyàn bẹ̀rù láyé nínú bíbélì psalm one oh three verse seventeen ó ní ṣùgbọ́n àánú olúwa láti ayérayé ni lára àwọn tí ó bẹ̀rù rẹ̀ àti òdodo rẹ̀ láti ọmọdé ọmọ ó túmọ̀ sí wípé fún gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run àánú ń wárí orí ọ̀fẹ́ ń wárí ìbùkún ń wárí ó tiẹ̀ tún sọ́nbì kan ó ní kò sí àìní fún ẹni tó bá bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run nínú gbogbo ọ̀nà wa pátápátá ká mọ̀ ní ọlọ́run ká má gbé òrìṣà ayé ká má gbélé orí ẹ̀ nítorí pé kí ni òun ni alpha àti omega gbèsè ayé wa tó ti yẹ yín nítorí náà à ń gbàdúrà nísìnyí ẹ̀mí tí bẹ̀rù ọlọ́run ká lè rori ọ̀fẹ́ gbà kọ́lọ́run kó yọ̀ǹda ẹ̀ fún wa àdúrà yìí dà. orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù ẹ̀mí mímọ́ olúwa yọ̀ǹda fún mi ọlọ́run olúwa yọ̀ǹda fún mi olúwa yọ̀ǹda fún mi olúwa yọ̀ǹda fún mi olúwa yọ̀ǹda fún mi olúwa ṣàánú fún mi olúwa àwọn lọ́wọ́ lórúkọ jésù àgbẹ̀ rẹ̀ lè fún wa ọlọ́run ṣàánú fún mi jésù olúwa wa. àbúkọ mi ta ni bàbá kan ah, ẹ mọ̀ gbà mí kẹ̀ sọrí lọ́jọ́kọ́jọ́ tí ayé máa fi parẹ́ mọ́tò pé mi bàbá ọkọ ẹ mọ́ ta ni bàbá ọkọ òkò ah, ìwọ́n wá dé sí ìbàyẹ̀ wọ́n ń pariwo lórúkọ Jésù ẹni tó bá rí òun rò pé èèyàn lọ́ọ̀ ni wọ́n mọ̀ pé èèyàn Sàtánì ni ọ́. èmi ẹ̀jẹ̀ Jésù. ta ló sọ pé ẹ̀jẹ̀ Jésù tó bá gbogbo wọn bá rò lọ́rùn ìwà àtẹ̀jẹ̀ Jésù yóò sì mí papọ̀ mọ́ra o. Ah, ṣé òjíṣẹ́ Ọlọ́run ni wẹ̀ Ọlọ́run pè ọ́ dọ́sọ̀ network tọ́lọ́ fi pè ọ́ wàá báyọ̀ ìwọ tọ́lọ́run ò pé ó pera rẹ ni o mo mọ̀ pọ̀ pera rẹ ni o tó bá sọ àwọn òjíṣẹ́ ọlọ́run gidi ìwọ náà ọmọ sọ pé òjíṣẹ́ ọlọ́run ni ọ òjíṣẹ́ ọlọ́run ni wọ́n ni wọ́n bí ọmọ ọmọ lọ́mọ sasẹ́wó ọmọ òjíṣẹ́ ẹ̀jọ̀ mo gbẹ́nu yín sọ̀rọ̀ ni máa wẹnu wọn gúgùn olùsí ẹlẹ́nu bíi parí ọmọ ẹ̀jọ̀ ẹbí tiyín ṣe tiyín o ọmọ ń eléyìí tó jọkùnrin ọmọ jáde léèwé kò ríṣẹ́ ọ̀sìn lójíṣẹ́ ọlọ́run ni ọ ẹ sọ fún mi nínú báìbù <laughs> ọ̀rẹ́ òun náà mọ̀ tẹ pẹpẹ báìbù síwájú gbogbo ìwà kó sásọ wáìf ẹ wá jòkóó bí ẹgbẹ́ akọrin ọ̀run ẹ wò ẹ ẹ jọ mọ́mì ẹ jọ tó lọ́lọ́ ẹ fi tiyín ṣe tiyín o àìmọye irú yín ta máa ń pàdé ní life club ẹ máa ma ṣèdí bàlàbàlà ẹ ẹyin náà ẹ wà kó sásọ ẹ kó sásọ àdúrà gbogbo góòlù tó yẹ kí wọ́n tà ní Dubai ó lẹ́yìn tí wọ́n tán ẹ wo mo fún yín ní seven night seven day and seven morning gbogbo seven tó bá òkò jẹ tí ìgbésí ayé àwọn ọmọ yẹn tí ò bá fi lè ní àtúnṣe láàrin ọjọ́ méje láàrin ọjọ́ bẹ́ẹ̀ èmi fúnra mi ni màmá polongo káàkiri pé ọlọ́run ò pè é o ó pera rẹ̀ ní o ẹ̀yin ọ̀sìnwó ènìyàn. àṣetánì. tálà ṣetánì ẹjọ́ yẹn kọ́ ẹ máa wà yánu sùtánà àyàrí bíi bọ́mbà fẹ́ǹsáì. wọ́n máa wá aṣọ funfun tó bá dijọ́ friday wọ́n máa lọ sí di bàlàbàlà ń kílọ̀bù ẹ ẹ ẹ rí owó tí mo ní mo wá yà o. ìyá àjọ kò sí bẹ́ẹ̀ yẹn ó ṣe wà tí ò ní dojúkọ ìṣòro kankan bó bá sì ti rí bẹ́ẹ̀ yóò ní sùúrù ni kéèyàn ṣáà ti dúró lórí òdodo ni. gbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtò dodo Jésù kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn òru. yóò ìrànà ti rí bùbá èlì ńlá faraza lẹ́kàn. ìrírí ìrírí ìrírí ìyá àjọ òun ìrírí ìyá àjọ òun ìrírí ìrírí ìrírí ìyá àjọ òun kàyéfì ńlá ni òun yé orí má ṣe mí látùpà tó tọ̀nà fáráyé tí orí di ara rẹ̀ o ọ̀rọ̀ yìí kàyéfì ńlá ló jẹ́ o ọlọ́gbọ́n ayé ẹ̀sùn wọn bí o ẹ fà wà lọ o sábìyàbá sábìyàbá sábìyàbá ìjàlá yé dà ọ̀rọ̀ yìí dá látàkùn ó takùn káyé. ọjọ́ ìpọ́njú lélẹ́yìí ẹlẹ́dàá mi olúwa sọ̀kalẹ̀ wá wá wọnú àdúrà gbẹ̀mí gbogbo ìwàkiwà gbogbo ìṣekúṣe gbogbo àrọ́kàn ẹ̀bẹ̀lẹ̀kù tínú mi ni máa ṣe ọlọ́run mi ò olúwa parẹ́ nínú ayé ọlọ́run parẹ́ nínú ayé àdúrà gbẹ̀mí parẹ́ nínú ayé àdúrà gbẹ̀mí jẹ́ ká àdúrà gbẹ̀mí ojú máa yọ sí mi ọ̀tá máa yọ yọ mi ayé máa yọ pé ìjọ ọlọ́run mi dà nínú ògo nínú àánú rẹ eléjẹ kò ṣẹlẹ̀ olúwa ṣàánú fún mi Jésù mo ṣàánú fún mi alágbàmú ṣàánú fún mi ọba tó ní ayé àti ọ̀run ọba tó ní ọ̀run àti ayé bá mi sọ̀kalẹ̀ sínú àdúrà gbé mi jẹ́ kí àdúrà gbé mi lórí àdúrà gbé mi má jẹ́ ṣe lásán lórí ọlọ́run mi má jẹ́ ṣe lásán lórí ọlọ́run mi èmi ò ń jẹ́ kó wọnú ọlọ́run jẹ́. ayọ̀ ni. ìyá mi ṣàlàfíà yín. adúpẹ́ máa. ẹ yes ma. bóun ni. mo ṣẹlẹ̀. ìyá àjọ mm. ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ lọ sí pátì mi mà. ẹ mi ti rẹ́dì. Ah. ìyá nǹkan tẹ́mi rò lójú mi ni pé tẹ́ bá wọ aṣọ ara ó máa jẹ́ kán mọ̀ pé èèyàn ńlá ni ìyá àjọ mi. Ah. ìyá mi ó aṣọ ńlá òun kọ́ lè yàn ńlá ẹ máa lọ báyìí. máa ah. ó dáa ẹ lọ́kàn tèmi bó ṣe bí mo ṣe rò ó sí nìyẹn mọ̀ mo fẹ́ kán mọ̀ pé ìyá àjọ mi èèyàn ńlá ni àti wípé mi lè máa múra báyìí jáde kán rí ìyá àjọ mi kán má lè appreciate wọn ìyá àjọ mi. ìgbà ah, mi kì í ṣàwọṣọ ara ṣá hmm. ó dá ẹ ṣe máa ìdílé mo ń lọ mo ń bọ̀ mo ń bọ̀. ọlọ́gbọ́n ayé onímọ̀ o ẹ máa bá wa lọ ẹ máa bá wa lọ o ta níbẹ̀ nínú òkùnkùn tó ń ta fà sínú ìmọ́lẹ̀ o. ẹ máa bá wa lọ mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o. mẹ́wàá ń ṣẹlẹ̀ o. nǹkan ń ṣẹlẹ̀ rẹpẹtẹ nínú ayé. Jésù mo dúpẹ́ aláàánú mi mo dúpẹ́. Ah, ojúdúró mi mo dúpẹ́ ẹ ṣé mi ò fìgbà kan fi mí sílẹ̀ rí ah, ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé. o ní orúkọ Jésù. àmín. bàbá tàmálẹ̀ sí ọ̀rọ̀ rẹ ṣí wa lójú ìran. àmín. Jésù Kristi olúwa wa. àmín àmín àmín orúkọ Jésù. orúkọ Jésù àmín ìyá wa gẹ́gẹ́ bí àwọn àlàyé tí ẹ ṣe ọlọ́run ti fi àwọn àṣírí kan hàn yín ṣùgbọ́n tí ẹ ṣe àkíyèsí ẹ bẹ́ẹ̀ ni ìyá wa ọlọ́run fẹ́ kẹ́ ẹ jìnnà sí àwọn nǹkan kan bí àwọn ohun tí ẹ ń ṣe tí ààyè ò sì gbà yín láti ìgbà tí ẹ ti gba iṣẹ́ ìránṣẹ́ ló yẹ kí ẹ ti dá dúró ṣùgbọ́n ẹ aṣọ wíwọ̀ bí àwọn ìhùwàsí yín kọ̀ọ̀kan ṣùgbọ́n èyí jẹ́ bàbàǹbarì ẹ̀ ń bẹ tí ẹ bá lè jìnnà sí àwọn aṣọ mìíràn tó yàtọ̀ sí aṣọ ògùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ ṣe àwọn àkíyèsí yẹn mọ́ ìyá wa nítorí pé èyí lè ṣe àkíyèsí tẹ bá wò dáadáa gbogbo ìgbà tí ẹ bá ti wọ aṣọ àrà tó yàtọ̀ sí aṣọ ògo ní àwọn nǹkan burúkú tí à ń sọ yìí máa ń ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n àìní àkíyèsí yín ni. alàgbà àtùpà ó ti wù kó rí kò lè rí di ara ẹ̀ Hmm. torí ẹ̀ náà ni mo ṣe pè yín o torí tí n bá sọ pé mi ò ní àkíyèsí ẹ̀ màá sọ pé rọ ni ṣùgbọ́n kò ìmọ́lẹ̀ yẹn ò tàn dáadáa hmm. ṣé nǹkan tí ẹ̀ ń sọ ń sìn ni pé kí n má wọṣọ ara mọ́. Ah, olúwa ló sọ o <laughs> kì í ṣe mi o hmm. àti wípé ìṣípayá tí ọlọ́run fi hàn yín ohun tó túmọ̀ sí gangan nìyẹn. alàgbà hmm, mo láṣọ tó pọ̀ aṣọ ara. Ah, kí n má wọṣọ ara mọ́ kódà tó bá jẹ́ pé ọlọ́run ló sọ tí mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ló sọ màá yàgò fún. Hmm? Gò fún. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Alàgbà, ẹ ṣé, ẹ ṣé. Tó bá yẹ pé mo gbọ́ tẹ́lẹ̀ náà ni, màá ṣe ṣùgbọ́n pàtó bẹ̀rẹ̀ pé mo lè ṣe gbọ́ nísìn náà ni. Màá pa ọkàn mi pọ̀ láti yọ̀ǹda aṣọ ara. Ẹ ṣé alàgbà. Mo dúpẹ́ o, àmín. Ẹ nípa program yẹn, ẹ má jẹun gbàgbé program ta ni a fẹ́ ṣe nǹkan. ọ ọmọ tí ń gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé. wọ́n ti kọ́ yìí wá bá mi ń kọ́ síbẹ̀ pé èmi Jímọ̀ orí mi pé èmi Jímọ̀ orí mi pé pé tó bá fi lè di ní àárọ̀ ọ̀la kùtù àì òun ni kí n kọ́kọ́ jírí tí mi ò bá jírí láàárọ̀ ọ̀la gbàdúgbàdú yóò gbowó àgbàdo lọ́wọ́ pẹ̀lú ẹ̀ tí ò bá lówó ọkọ̀ ó máa rìn bọ̀. ẹ̀gbọ́n jù ẹ má bínú o hmm? ṣáwọn pátẹ kan tí mo ti ń kọ lẹ́tà yìí hmm. ni mo ti ní problem pẹ̀lú àwọn use of words sí. èmi ò pè yí òun yé mi. i mean àwọn ọ̀rọ̀ tẹ ní pé kí n máa kọ eh, eh. tẹ ṣe ń lò hmm. ẹni tí ẹ̀ ń kọ lẹ́tà sí i ṣebí baálé ẹ̀bì kan lẹ pè wọ́n. mo gbé baálé ẹ̀bì kan akọ́dàbì kan ni àbí kí ni gbogbo eléyìí kí èèyàn jẹ́ ọba àlù ṣé bóun àtàwọn kan náà jọ ṣe kékeré. of course. ẹ̀ kan bọ̀ ọkọ̀ sí ọba kan yẹn orí bíbẹ́ iyì lọ́ba forí bíbẹ́ ṣe ọba kan yẹn mẹ́jẹ. téèyàn bá mọ̀ bẹ́yàn ṣe jọ wà yìí wọn ò kàn ní tí mo ní ni kò kàn ìwọ kọ́ ah. síbẹ̀ pé èmi Jímọ̀ orí mi pé sọ pé mo fẹ́ fojú mi kàn láàárọ̀ lákòótò àì tí mi ò bá fi lè fojú mi kàn gbàdúgbàdó yóò gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. kí n tún kọ gbàdúgbàdó yẹn náà. ẹ kọ gbàdúgbàdó mọ. ipe tí mi ò bá wá tún wá rí kí gbàdúgbàdó tó gbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ máa wá gbàlú kọlu màá gbà wọlé màá wá káwọn oṣù dání wọ́n wá kọlù. kí n kọ́ báyẹn náà. ẹ ẹ pé màá gba kọlù wọ ìlú oṣù màá wá kó àwọn dání kó màá wá kọlù. mo ṣe sọ gangan bẹ́ẹ̀ náà ni kò ṣe kọ́. Hmm, dáadáa. Ok, mo ti kọ́. ẹ ẹ O ti tán àbí. ẹ̀yin lè mọ nǹkan tẹ́ tún fẹ́ kọ. kí ni mo tún lè kọ o sọ fún pé ó ṣàtẹ̀ ti tán parí ẹ̀ ìwọ parí ẹ̀ parí ẹ̀ tiẹ̀. kí ni kí ni parí ẹ̀. bó o lẹ ṣe máa parí ọ̀rọ̀ kíkọ. Ah, ṣé wà ok. ẹ bó bá jẹ́ pókè o náà ni. tèmi ni tiẹ̀ ń tó tọ́ ọ̀gbọ̀n. Ah, lẹ́nìkan balẹ̀ balẹ̀ bò. mo ti ṣetán sọ̀rọ̀ dà kẹ́ máa ń dà tí wá sáìn síbí báyìí èmi kétún ni ṣé gbogbo ẹ náà ló ti kọ síbẹ̀ o. ẹ mú tí kò bá please bí tí mo kọ orúkọ yín yẹkẹ sáyẹnsì rẹ kọ́ ló mọ̀ pé yín ní ọ̀dọ́ yín lẹ́yìn. tí mo ti sọ fún pé Jímọ̀ orí mi pé ah, ah, ọmọdé òmùgún pé lẹ́fọ̀ ah, bàkà <laughs> bọ́mọdé bá gbọ̀ngbọ̀n kúkú ìyá ẹ̀ gbọ̀ngbọ̀n sísìn bóyá bá lóun ya wèrè àmọ́ páwa náà ya wèrè àkàwé ni àmọ́ akọ́gun orí òsò ìmọ̀ bí ó ṣe gbẹ́ni. ẹ wá wọ́n níbi tí ọ̀rọ̀ onílé ibi tó bá ti bá ní báyìí láti sọ ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ rí wọn náà fún kúkúrú ilé tí ẹ fi lọ tẹ jáde léèwé tẹ mọ ní ẹ àríṣẹ àríṣẹ iṣẹ́ wo ló wà lù àìkò síṣẹ́ kankan gbogbo àwọn tán lọ léèwé gbogbo wọn alùpùpù ọ̀kadà ni wọ́n ń gùn káàkiri àwọn míì wọ́n ń wa mọ́tò òun náà ń ṣe. wọ́n á rò pé ìwọ tó sì jẹ́ tèmi ilé ẹ̀kọ́ tó lọ yìí tó dé eléyìí tẹ́ fi ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri tẹ́lẹ̀ ń wáṣẹ́ ẹ lọ bí ìwà ilé ni ẹ wọ́n ní ẹ padà wá wọ́n ní ẹ padà wá lọ́tún la ọ̀ sí máa gbàjọ ó wà ní àjọ gbígbà hmm? tírù rẹ̀ yìí bá tún gbàjọ sọmọ pé àwọn èèyàn tún síjú sọ́dọ̀ ọrú wọ̀ yìí tó lọ sọ́dọ̀ àwọn ìyá lẹ́kulẹ́ja tó ń wọnú ọjà àwọn ìyá tán tata tí wọ́n ń ta ìlú bọ̀ wọn torí pé wọ́n wò pé ah! um, good advice lẹ fún mi àmì mi ò lè gbàjọ kí ló dé ẹ má wọrí mo máa ríṣẹ́ rẹ̀ in fact ó tiẹ̀ ní ọ̀rẹ́ mi kan gan tó jẹ́ pé um, vacancy wà ní ibiṣẹ́ wọn hmm. ó dẹ̀ ti sọ fún mi nípa ẹ̀ so mo dẹ̀ ń lọ fún interview mo jọ pé agbára ọlọ́run máa fún mi iṣẹ́ so I'll be fine ọlọ́run ó jẹ oríṣẹ́ àmọ́ nǹkan tèmi wò ni pé gbogbo àwọn tí wọ́n ní báǹkì tí wọ́n lọ ń kówó sí náà hmm. bákan ni wọ́n sì bẹ̀rẹ̀. ẹ wo ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n tètè máa lọ mú ní nǹkan tó pọ̀ tí mo fẹ́ ṣe. àì kò sí wàhálà ẹ̀gbọ́n mo fọ ọlọ́run sìn owó tèmi ní tèmi yá sọ̀rọ̀ ní àti yá sọ̀rọ̀ ẹ tẹ̀kẹ̀ sà. má bínú pé kò yọ owó ọkọ. Ah, ẹ ṣe má ṣe nìyẹn kò sí problem. bíbá ilẹ̀ màsán fún ìtìrìn ìgbàtàrọ̀. ta ló ń pè. ok. hello who is this. okay. oh yeah, good afternoon. yes ìyanu eh, olúwa ló ń sọ̀rọ̀. oh, oh, oh, oh okay, okay. Okay. Uh, thank you, sir. Thank you, sir. Uh, oh, uh, uh, ìgbà oh, ni kí Okay, um, 12 noon today. Yeah, I'll be there, sir. I'll be there. Oh, thank you. <laughs> Oh, <laughs> <laughs> Ah, pegou. kọjú síta ẹ ẹyin ló bọ́ sí kẹ́yìn. Vai, o. ọ̀kadà. igi gbígbẹ́ dúró tuntun wọ́n lulẹ̀ ọ̀rọ̀ yìí. àwọn ta nọ́mbà wí. accusation. orí wọn ò pé ni ọkọ mi ra ọ ra ilẹ̀ ibi báyìí ká tó fi kọ́lé ni gbogbo pípa sílẹ̀ ó dẹ̀ wà lọ́wọ́ nínú ọ̀sẹ̀ ìṣòdì ẹ̀ ṣọ́ wọn wà ń ta wọn ò tiẹ̀ gẹ́ tara wọn rárá. ní gbogbo kí ni túmọ̀ yẹn ń sìn ah, gbogbo ẹ̀ lágbá gbogbo ìwé lágbá. ẹ rọra mọ́ mi àwa làwọn town planning tó wá bá yín lálejò ó kàn jẹ́ pé àwo wà á wọlé mọ́ yín lórí àwa láti wá fi ẹ̀bùn kékeré ìta yín lọ́rẹ ni. honorable bẹ́ẹ̀ ni torí ipa ribiribi tẹ́ ẹ kó ní gbèsè ayé mi gbogbo ọwọ́ agbára àtàdúrà yín gbogbo ẹ̀ pátá ló ń kàn mí lára níbi tẹ́ ò mo wà <laughs> ohun rè é fún wọn kì í fún wọn kì í. honorable <laughs> <laughs> èmi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọpẹ́ ló ń jẹ rẹ ọpẹ́ ló ń jẹ rẹ èjẹba èjẹ kọkọrẹ o ọpẹ́ ló ń jẹ. ọ̀nàrẹ́bù ìbínú ni mò ń bábọ̀ láti inú ilé ṣùgbọ́n ayọ̀ àti ìdùnnú ló kẹ́yìn ìbínú mi mo wá fi ìpè mi gbàdúrà fún yín lónìí gbogbo ohun tó bá ń bà yín lọ́kàn jẹ́ ayọ̀ ló máa kẹ́yìn lórúkọ jésù nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn a gbogbo tó máa ń bà yín lọ́kàn jẹ́ á di ayọ̀ fún yín ni ẹ ṣé mo dúpẹ́ o èmi náà kékeré yìí a ọlọ́run ó ṣe o ọlọ́run ó ṣe o èmi nìkan tán. bó ṣe jẹ́ nìyẹn máa. Ah, ah. ẹ gbà mí kẹ́ ọ̀nàrẹ́bù ẹ ṣe gan ni o. gbogbo àwọn òwe ẹ pátápátá ló. ẹ mọ mi gbogbo papers ẹ ti wà nínú bẹ̀rù nínú save yẹn. lóòótọ́. Ah. and kí n tó gbàgbé ọmọ yẹn ọkùnrin tẹ sọ fún mi pé ó ń wáṣẹ́ ń gbà yẹn. bẹ́ẹ̀ni. ṣé ó sì ń wáṣẹ́. ó sì ń wáṣẹ́. Ah, torí ó ní ọ̀rẹ́ mi kan tá a jọ wà ní US tí mo bá sọ̀rọ̀ ẹ̀ ó wá ní branch wa kan tá a ṣe sí US èmi náà ní ṣe àánú ẹ̀ mo wá bá a sọ wá ní ká mú wá tó bá lè bá wa manage ibẹ̀ ah kò ní ṣe kí ni ó máa wá ah ó ah, ah. olóò mo máa dúpẹ́ ooo àbúrò rí báyìí mo máa ń sọ fún yín pé kẹ́ ẹ máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ nígbà tí ọlọ́run bá máa dé báyìí bí olè lóru kọ́lọ́ ń ṣàánú wa ní ìṣòrí nísìn èmi jèrè àdúrà o. ẹ̀gbọ́n mi máa ń sùn bóyá ó lè máa tẹ̀lé wa lọ. ṣé ọmọ mi ọkùnrin ọ̀hún ah, ó lè tẹ̀lé yín ó lè tẹ̀lé yín ẹ jẹ́ n pè ó lè tẹ̀lé yín o ṣí. ó kàn ríǹgì ni ó ń ríǹgì ó ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. ẹ yọ níwá mọ́tò tí bẹ́ẹ̀ yọ níwá tó. irú kí lèyí ìwà aráyé gbọ́ igi gbígbẹ dúró tuntun wó lulẹ̀ ọ̀rọ̀ yìí ìdè ọ̀rẹ́ tí òye lè wọ́n. ẹ̀wù nígbàgbọ́ tí ń gbanilà tí ń bẹ nínú ewu ọ̀rọ̀ yìí ńlá ni ọ̀rọ̀ yìí ńlá ni ọ̀rọ̀ yìí ńlá ni. kì í ṣàdántàn gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù gan ẹni tá à ń sunkún wá bá ní àgbègbè tó bẹ́ẹ̀ náà lórí ẹkùn ọ̀pọ̀lọpọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba bíi tí báyìí lọ́lọ́run bá dánwò báyìí o gbogbo bẹ́ẹ̀ ṣe fi ẹ̀mí gbà ẹ̀mí ìmúra ẹ má lè fi gbà ọlọ́run ló mú wa náà ló dẹ́ gbà lọ́wọ́ wa ní wọn bá mi fún mi ṣe sùúrù láàjọ. lórí ẹbí ìbéèrè kan ni mo fẹ́ kẹ́ ẹ bá mi bí ọlọ́run kí ni mo ṣe fún ṣe fi ọmọ dá mi lóró ní kí n sì ó sì ń gbogbo ohun tí mo ní mo fi sí kó tún wá jẹ́ wípé ọmọ yìí níjọ́ nǹkan ayọ̀ ẹ̀ níjọ́ nǹkan ayọ̀ tèmi ìjọ náà ni wọ́n fi mọ́tò ta mí lọ́rẹ níjọ́ tó yẹ kó lọ sílùú kó tẹ̀lé ọ̀nàrẹ́bù lọ sílùú òyìnbó ìjọ náà ni wọ́n sọ fún mi pé mọ́tò gbà ó sì ti kú olórí ẹbí kí ni mo ṣe fún ọlọ́run kí ló fẹ́ kí n ṣe tí mi ò ṣe ah, nítorí pé kí ni ògo dé ẹ̀mí pin àfi ń gbàdúrà ó ṣe wá jẹ́ pé èmi ló wá tọ́ sí ìṣẹ̀lẹ̀ sọ́mọ òjíṣẹ́ ọlọ́run kan náà ní wàá ní sùúrù ni màmá. màmá jẹ́ o. ẹ má jara ẹ má jẹ́ kóró ìdáàrẹ́ sí yín lára o kò sẹ́ni tó máa ní òdùn yín o ó dá nígbà táyé bá ń ṣe báyìí tó bá jẹ́ pé kan nínú àwọn ọmọ òjò ló wá ṣẹlẹ̀ sí i kọ́ ẹ báwo lè ṣe fẹ́ wàásù fún un. wọ́n ah, lè ṣẹlẹ̀ sọ́mọ ìjọ. ẹni tí ó ṣẹlẹ̀ sí náà rè òun ló mọ tóun ṣe ṣe èmi ọmọ tẹ́ pàrọwà fún kókó mọ́sọ̀kó ah ah téèyàn bá rí ó yẹ kéèyàn sá lọ ni o ó yẹ kéèyàn sá lọ ni o ah ah ó sì fi ọmọ lọ́mọ ọkọ ọmọ dájọ́ wọ́n bá kó sásọ ní ìsìn wọ́n rò pé èèyàn gidi ti tán wọ́n mọ̀ pé ẹranko tó dáṣọ èèyàn bóra ni ọ́ tí wọ́n bá ọmọ dájọ́ lórí kíni lórí pé ìwọ́n náà fẹ́ máa ṣe mírèkù dandan ni mírèkù ni ẹni tó bá lọ abúlé ká dábùrà fún tí ò bá lulẹ̀ ọ́ gbúdọ̀ lọ́lẹ́gbọ̀fà fún ni ọ̀ ọ̀ wá sí èyí o ó ti yé mi ó ti yé mi ọtún wò pé tọmọ bá fi lè níyàwó báyìí ìwọ nìkan kan lọmọ pàṣẹ ọmọ mọ pàṣẹ ọwọ apá ọmọ jẹ sọwárí sọrí wọlé ìtọ́sẹ̀ à ará àdúgbò tuntun tún ti dé o bẹ́ẹ̀ mi náà ṣe wàyí mo lè jẹ́ bí wọn mo dájú pa mo kálá à máa wà ìka wo ẹjẹ ti wà lójú mi bíi tàbáṣà àbí kìí ṣe kọ́kọ́ yọ plasma ìlọkùnmárì tv wò mọ́lẹ́yìn sọrí bọ́ọ̀ṣẹ̀ wàyí bọ́ọ̀ṣẹ̀ wàyí tó mọkùnrin ẹ ẹ lọ́wọ́ wo ló ń sọ lẹ́nu yìí. ẹjọ olùsọjọ ẹjọ ẹjọ ẹjọ mi ti bá dọdọ yìí sáré bọ́ sí wàlẹ̀ wọ́n máa sáfù ẹ láti nàìjíríà wọ́n máa rojọ́ fún gbogbo ọmọ nàìjíríà wà lórí instagram lórí twitter wọ́n máa lórí tiktok èmi ni mo sọ bẹ́ẹ̀ ìtọ́ bá rí lọ́bẹ̀ tó fi wá sọ́wọ́ ah ìwọ ah ah bàbá ó máa sẹ̀ tó bá ti gba lẹ́tà ó máa sẹ̀ ẹ kò sí wàhálà sẹ́gbọ̀n ti kò tó wà ẹ̀jẹ̀ ló bí bàbá sá tí bàbá padà ah. Ah. ó máa zẹ̀ ó máa zẹ̀. èṣù ló ń lé léyìí o èṣù ló ń lé léyìí yájọ èṣù ló ń lo. yájọ ẹ má jẹ́ káwọn ẹlẹ́gàn yọnu sì ti sọ̀rọ̀ tó wà yìí ń bá ti ṣẹlẹ̀ kéèyàn gbà fọlọ́run ọba ni o onú òdodo yìí ni kẹ́ ẹ dúró lé lórí adúró tọ́lọ́run bò ní yéé ọ̀rọ̀ yìí ẹ wá aráyé ẹ wá bá wa tọ́ aláìní làákàyè ló sọ o ọlọ́run jà fún kálukú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọmọ kúyà kó fò padà wá sí ibà jọ nítorí ọlọ́run ìbọ̀lẹ̀ kówé lórí gbàrà tààrọ̀ ẹ́ ó fi ìyá náìtì ó pilẹ̀ sínú lébẹ̀ẹ́ èmi ni mo ṣe gbogbo iṣẹ́ tó yẹ kó máa ṣe wá sójà wèé ni ó fẹ́ kú ṣáà ṣé ẹgbàá ń fún ìyá ni àwọn olórí burúkú lélẹ̀ ni ìyá yẹn bẹ́ẹ̀ wá ìyá yẹn ti lose hope lórí ẹ̀ wọ́n ò nírètí kankan mọ́ ọ ti sọ̀rọ̀ tí wọ́n ní pé ọmọ ti kú ìwọ tó wà ń lé jobless ó wà useless fún ìjọba ó wà useless fún ìyá arúgbó kódà gan ní church yẹn ó wà useless mi ìmọ̀lótó fi máa kú òun lé làárọ̀ church ọjọ́ monday tí àwọn ẹgbẹ́ ẹ lọ kọ́ṣẹ́ tailor àwọn ẹ̀tọ́ nílé ayé wọn lò ọwọ́ àyìnbó ní ṣolóṣo ìwọ church church church wàhálà gbogbo àdúrà tó ń gbà kò lè wá sí ìmúṣẹ wàhálà ìtẹlẹ ìsọmọbìlà gbọdọ tó gbà ò lè wá sí ìmúṣẹ ìyá yìí ìyá yẹn máa fẹnu ṣépè fún ẹ ní ẹ ó bẹ wò mí. joshua ti rà tán. ẹ ìyẹn bàdó pẹ̀lẹ́. wọn ń pe gbogbo ẹran tó ní ìwò ìgbín tiẹ̀ náà yọjú ìyá ẹ nìgbì. ṣọbẹ mi useless bíi tiwọn ni. bàbá ẹ useless. èmi sì bẹ́tà ṣọbẹ mi lọ sí church mo sí ọlọ́run tèmi mi. bàbá ẹ. ọdún yẹn pé máa ń lù yẹ anyhow. ìyẹ. you are very stupid. fọkì. sori nílé ayé ẹ tó bá bí bàbá ńlá kú bàbá ńlá olórí ẹbí tó bá bí da kó tún dá mi dúró kó tún sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ mi wo máa dín pẹ̀lú ẹ. kò fọ́ ọlọ́jọ́. ó ti sọ pé ní ṣe lọ́pọ̀lọ́ píìnì ti wà nú ọpọlọ ẹ ẹ̀tẹ́mẹ́tẹ́mẹ́ kẹ́fẹ́ ẹ̀pẹ́ tẹ́mẹ́tẹ́mẹ́ olórí burúkú tí pínlẹ̀ ti wà nú ọpọlọ ẹ̀ tó bá ti mẹ́ tí pínlẹ̀ bá ti kọ́ ọpọlọ ẹ̀ báyìí wéré wéré yánwọ̀n yánwọ̀n ló máa ṣe. ọmọ ẹ̀ get me oh no fuck ó fuck me up ṣé máa ṣé mò ń nù ya mi àbí mò ń kọ́ lẹ́kọ̀ọ́ english ti àmì sọ pé kò sẹ́ni tó kéré jù fẹ́ kọ́ mo kọ́ lẹ́kọ̀ọ́ náà ni ah, ẹ̀kọ́ twenty four century ni olórí burúkú ni gẹ́gẹ́ gẹ́gẹ́ tí mo lọ. mo bu ah, a máa mú ya ẹ ta. bá a ti kú ya arúgbó ẹ wà pa ni. ta ni mo ṣe o ta ni mo ṣe o ta ni mo ṣe o káráyé má fi iná ọmọdé omi ìwúrẹ́ sàmì àṣẹ òye igi gbígbẹ dúró tuntun wó lulẹ̀ tuntun wó lulẹ̀ owó. Hi babes. Moa. Kilo Kí Okay. Okay. Kí ló ṣẹlẹ̀? Èmi jẹ́ oníkaba. Ọ chọ́ọ̀chì ni. Má bínú babe. Bá notice gan mi mo gbà tó wọlé gan mo bá pàrọ̀ mi sọ̀rọ̀ lọ́wọ́ ni so ilé lèmi ti fẹ́ jẹṣẹ́ mi lálẹ́. Ọ̀ọ́. Kókó dẹ́sìn ó yẹ kó yí ẹ̀ máa ti pákéjì. Ọ̀ọ́. Ẹ kò sí problem gbà yẹn ṣáà dáná kàlíkà tó dé o. Ìwà títa ni oúnjẹ kọ́ oúnjẹ ni ìwọ ń ṣiṣẹ́ owó lọ kémi jókòó sílé kí n máa dáná mò ń ìwọ tó wà ní wọn máa pọ́n ká àwọn máa ṣe oúnjẹ kalẹ̀ dé wà náà ṣó bàjẹ́ ká gbọ́gbọ́ sí oúnjẹ ńlẹ̀ bí ìtìjà lọ nà. bẹ́tà. a tí wá tó dàlú mìíràn wò lọ́la lẹ́kùn máa ohun tá a kíkanjú rí lójú ogun kò ṣe délé o kó tójú sùn kí ni mo ṣe ṣẹ̀ṣẹ̀ mi ló pọ̀ tó bẹ́ẹ̀ ni àbí kí lẹ̀yin rí nínú ìwà mi tẹ́ sọ fún mi tó wá ń bí mi ẹ ṣàlàyé fún mi. ìyá àjọ ohun tó ń ṣẹlẹ̀ yìí ṣé kò ń ṣe pé ẹ ti lọ gbọ̀rọ̀ àlùmọ̀kọ́rọ́ ẹ ti lọ wọ ẹgbẹ́ àgbà bóyá ẹ wá sàn ẹ̀jẹ̀ sí wọn fún wọn ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ ìfi ń ṣẹlẹ̀ torí eléyìí pọ̀ jù ó bá ń jẹ́ bẹ́ẹ̀ ni ẹ tètè jẹ́wọ́ fún mi ká lè mọ bí àgbègbà. ẹ̀yin náà rò bẹ́ẹ̀ ẹ rò bẹ́ẹ̀ pé bóyá mo lè wọ ẹgbẹ́ àgbà ó mà ṣe o èmi ò wọ ẹgbẹ́ àgbà o. ìyá àjọ ẹni ẹ̀ wọ ẹgbẹ́ àgbà ẹ wọ nǹkan kan ẹ kí ló wáá dé táwọn ọmọ yín ò dùn yín nu gbogbo rẹ̀ ló ṣojú mi eléyìí ti pọ̀ ju ẹ jẹ́wọ́ ìwọ Ọlọ́run wọn fi pè é bú mi jẹ́ ń rí ìtìjú nípa ọ̀nà àgbélébù ọlọ́run ṣàánú fún mi dùn mí nínú ẹ kò sẹ́ni tí mo tún lè fọkàn tán báyìí ọlọ́run àfiwọ́ jésù kristi tí mo ti ń pè láti ìgbà tí mo ti gbà pé tí mi ò sì ní yé pé ẹ wá aráyé ẹ wá bá wa tọmọ lẹ sọ̀rọ̀ yìí o kò yé ni mọ́ kò yé ni mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ mọ́ lówe lówe lọ̀rọ̀ mi mọ́ bá mi lọ kò yé. yọ sí o. ṣé bí o sọ fún mi pé o rí aṣọ yìí. ó ti sọnù ni ó ti tutù jàre tìmẹ́tà ti rí yá. aṣọ tí mo rí inú ilé tó ti fi gbogbo inú ilé wa tó rí ó tún wáá di kó tutù báyìí. ẹ ṣáà ti rí i à ṣùgbọ́n ṣáà ti rí i tí wọ́n ti rí i náà sọ. ẹ dà ó yá dìde kó wá wọ̀ sọ̀tà náà kó já máa lọ. ìyá ṣeun tí a máa pa mí lè máa pa mí mi ò tẹ̀ta wà láì. o ò tẹ̀ta mm. torí kí ni. ẹ tuntun ló kí ló fún mi máa ṣe jọ́ọ̀ṣì náà ọmọ ìyá àjọ àwọn ọmọ ìyá àjọ tẹ́gbọ́n mọ́ ló ní jọ́ọ̀ṣì gan wọn lọ ṣọ́ọ̀ṣì dédé ìyàkúyà lọ ti yà èmi tí mo yà ìyàkúyà mo ti fẹ́ sùn sílẹ̀ ṣé wá à yọ ṣeun díẹ̀ kí n sinmi. bẹ́ẹ̀ni sọ́hùn ọmọ ìyá àjọ yà ìyàkúyà ṣé ọmọ ìyá àjọ ni wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì náà àbí kí wọ́n lọ gbàdúrà sẹ́lẹ̀dà tiẹ̀ ó jẹ́ dìde nísìnyí kó gbàṣọ lọ́wọ́ mi kó wà lọ́wọ́ tí ìbàjẹ́ pé bóyá eh, eh, eh, lámì tí mò ń ṣe lọ́wọ́ ṣé mi ni wọ́n sùn tara ti tẹ̀ mo parọ́ àbí kọ́ sọ̀rọ̀ ṣé mi lò wúra ṣé mo wá parọ́ ni. ẹ ṣe kò ṣe pọ̀ mami, regularly tẹ́ wá ní ògòṣù bí kí n ráwọn aṣọ tó ti yá. ìgbópé inú orí ọ̀tá ẹ ló fi ń sọ̀rọ̀ dídẹ́ kó wá lọ wọṣọ jàre. ẹ ẹ ẹ máa lù mí pa ni ìyá ṣéun mi ò lọ. ó lọ. wàhálà ìyá ṣéun ìyá ṣéun ọlọ́kọ̀ọ́lọ́kọ̀ ẹ máa délé ẹ máa bá aṣọ ẹ tí mo ti sún mi mọ́ ẹ máa tẹ́tí ọmọ. ẹ wàá jẹ́wọ́ ọmọ ọkọ̀ fún mi nínú àwọn àjẹwọ́ ọmọ àlè ìwọ náà máa ṣe fún ẹ tó máa ká ẹ lára tó o bá fẹnu kan omi nínú ilé yìí kó ní ìyá kan bàbá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lóbi máa jọ ẹ lójú ebi apá sọ́nà bàbí sì yà sí ẹ lára ìwọ ọmọ lásán yìí. olórí fún ẹ lẹ́kùn tó ń pọ̀ kọ nínú ẹ ló máa lè. òun tó kọjú sí táyé ẹ̀yìn ló kọ sí kẹ́yìn ọlọ́gbọ́n ayé ẹ máa bá mi lọ. ti àwọn ilé tó wà nílẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ ṣé ká fò ni. ẹ má fò mo fẹ́ kẹ́ ẹ̀kọ́ yẹn wọ́n máa di ìjà màá dá mẹ́rin tí mo jẹ tẹ́lẹ̀ mẹ́rin wà bẹ́ẹ̀. gbogbo ẹ jẹ. ó jẹ five thousand bẹ́ẹ̀ yẹn. wọ́n ní. ẹ̀yin ò lè gbàjọ́. ọ̀yin mm, mm, ni mm, ẹ̀dùn náà ẹ̀dùn náà ṣé mi lè yà báyìí ṣé mi lélẹ̀. a ẹ kí ni. lẹ́yà báyìí. bóò ni kí n ṣe yà yín. ṣé ẹ rí kójọ yín ni. eléyìí a. ẹ rí kójọ yín. lẹ́nu mi rí ṣọ́ọ̀tì báyìí. a ẹ wọ́n gbà mí ẹlẹ́nu yín rí ṣọ́ọ̀tì ṣé kẹ́nu yín wá rí báyìí. ṣùtì báyìí náà lẹ́nu yín ò rí <laughs> ẹ bá ń gbé ẹ mọ yọ ṣùtì sí mi. sẹ́yìn ò kí ń wo mìíràn ni. mo wo mìíràn. Ah. sẹ́rí <laughs> ah, ẹ̀yẹn fi bí mo ṣe yà lẹ̀ bẹ́ẹ̀ ti rí gan mo o mi ṣe mọ̀ pé àjọ ti ní ìgbà tí àjọ kà á nìsín ó ṣe ṣe déédéé. ó ṣe déédéé ṣùgbọ́n ó yà mí ẹnu pé yà mí báyìí ẹ wá ṣẹnu mi báyìí. Ah. kò sí wàhálà. àmín. Ami jésù ami jésù ami jésù ami ami ami ọkọ jésù aleluya aleluya. ẹ ẹ má bínú o ah èmi mà tún láìkì gbàgbọ́ tí yìnyín ẹ tún kúnlẹ̀ fún rédíò ah kí lẹ́ẹ̀ fi yàtọ̀ sáwọn tó ń ṣẹbọ ṣé pé àwọn èèyàn tó sì gọ́ sí wàánu nù. sáwọn làgọ̀ ẹ gọlẹ kúnlẹ̀ fún rédíò torí pé ẹnìkan gbàdúrà ní rédíò lẹ ń ṣe àmì àmì àmì. èmi ò kúnlẹ̀ fún rédíò ìpè ìyà tó wà nínú rédíò ẹ̀ níbi kúnlẹ̀ fún. ẹni bá mọ̀ tó bá ń ṣe àdúrà àdúrà máa gbà ẹ wà lára àwọn tán sì ń tàn àwọn tó jẹ́ pé àwọn sẹ́yìn àwọn tó máa láwọn ṣiṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run wọ́n máa ń fi itọ́ funfun síta báyìí wọ́n á fi dúdú sínú ni bó sì wà ó lè jẹ́ pé ó tẹ́ ń dì ní. kò sí iye eléyìí o. ẹ wo bí tọ́ bá ti wí bẹ̀ báyìí wí bẹ̀ jẹ́ bẹ̀ yóò sì mọ̀ ṣẹ àwọn ẹlòmíì rán náà ń pa. ètò àwọn kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n chọ́ọ̀chì eléyìí chọ́ọ̀chì tèmi àtẹ̀lẹ́ mi ìlọ ó dá wa lójú àmọ́ yẹn ní ìpè iṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu dẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. kódà àìmọye àwọn èèyàn ti wá láti wá dọ̀yà yìí gbogbo yà ó tiẹ̀ sábàbẹ́ sásábẹ́ agbára òkùnkùn kankan ṣùgbọ́n gbàtọ̀ débẹ̀ ó rí i pé kò sí lábẹ́ agbára òkùnkùn kankan. ẹni tó yìí fáìtì mi lọ lè tí ó bá sóhun mi ò lè lọ láéláé ohun tó mú mi kí n tó lè gbàyàn gbọ́ torí mi ò bìlífù èèyàn rárá ìyá yẹn ṣiṣẹ́ ìyanu. kódà tó bá jẹ́rú ìyá yìí lọ gbà nínú fámìlì wa ni a ah, máa ma gara kiri ni o. Hmm. ẹ ẹ tí o bá sì gbọ́ lọ́n gbọ́ bóyá ló lè gbà yẹn gbọ́. bẹ́ẹ̀ni o. a ah. ẹ ṣe é mọ kankan ṣe é mọ pé ìyá tó ń gbàdúrà yìí a tán o. a ah, iyọ hmm. ẹ tún bẹ̀rẹ̀ babalájọ. Hmm. mi ò gbà torí tó bá jẹ́ ẹmọ ìyá yìí ni ó yẹ kẹ́ ti pick up jù báyìí lọ. dànù dànù. pick up láì pika so mo pick down ní báyìí ọlọ́run pick up cup lọ́ọ̀rì ni mo lémi àtẹ̀yàn mọ́ra ìyàwó bọ́dà mi ẹ̀ ń bá ṣe ẹ ẹ mọ ẹbí iwájú mi lọ ni èmi tí mo wá gbàjọ lọ́dọ̀ yín ṣé bí àdúrà ẹ máa ń gbà mí. nǹkan tí mo tí mo gbìyànjú àti sọ ni pé a kì í rí ọmọ ọba ká má rí dànsákì ọba lára bẹ́ẹ̀ o. ẹ bá mọ òun yẹ ká rí ká rí lára yín. bẹ́ẹ̀ ni. ó ti yé mi alátìsẹ́ mi ló máa màtí sáré. ẹ túmọ̀ wọn ẹ máa wá mi ló máa màtí sáré. ẹ wá ní program lọ́la kẹ wá o. ah. ah ṣé lórí títà àbí lórí rédíò àbí lórí tútà. rédíò. ok. ní ìròyìn yín tí mo sì ń gbọ́ káàkiri tí mo ń gbọ́ káàkiri bọ́n ṣe ń ròyìn bọ́n ṣe ń ròyìn bọ́lọ̀ ti ń gba bó ṣe ń gbọ́wọ́ yín tí ń ṣiṣẹ́ ìyanu ìròyìn gan-an ló dùn mọ́ mi nú pé àá ah, ló jẹ́ kémi náà kí n gbà fún yín pé ah, ó dà pé ẹni tọ́lọ̀ ń fẹ́ rí àmọ́ gbà tí ọ̀rọ̀ ọlọ́mọ wá ṣẹlẹ̀ báyìí kí là wá ṣe sírú nǹkan tó wà lẹ̀ ṣe àìbẹ́ lọ́n tó ní ká pè é ní àbí nǹkan mi wà mẹ́. Hmm. Eh, bàbá ọkọ mi oúnjẹ ó tojú sú èmi náà ṣùgbọ́n ìgbàgbọ́ mi nínú olúwa kò yingin n tí ọlọ́run fẹ́ mú jáde níbẹ̀ kò yé mi tí n bá sọ pé yé mi irọ́ ni mo pa kò yé mi. kọ́lọ́mọ́sẹ̀lú ẹ̀ ní àtùpà tí ń taná fáráyé tí ò wá rí di ara ẹ̀ tẹ́ ẹ̀ bá ní wò ní ọgbọ́n ọmọdé tèmi ẹ̀ ẹ̀ ṣètò àwọn àgbà lọ torí tọ́rọ̀ bá rí báyìí ó níbi téèyàn máa gbọ́rọ̀ lọ ẹ fi tó àwọn àgbà létí. ṣé rí nípa ti àwọn àgbà tẹ̀sán yẹn ó gbìyànjú àwọn àgbà inú olúwa àwọn alàgbà ìjọ lórí ìrùrù káàkiri tí kì í ṣe tọ̀dọ̀ mi nìkan mo gbìyànjú. àwọn yíyan alàgbà àtọ̀dọ̀ yín mọ̀kọ́ lè mi sọ àní àwọn àgbà àwọn àgbà àtọ̀dọ̀ wa àwọn ìyá mi arúgbó aṣọ ọmọ balẹ̀ ah. àwọn bàbá mi èjì ò ń bọ̀ lẹ́rí lé sí o gbà ọmọ ìyá dùn àjọmú ó lè mí sọ èmi ìwé mi ò bá yín sọ̀rọ̀ àwọn àgbààgbà ṣọ́ọ̀ṣì yín. ẹ má jà síbẹ̀ ìfọwọ́sowọ́pọ̀ yín ni mo fẹ́ nípa pé ká túbọ̀ ìyá mi ẹ pẹ̀lẹ́ mà pé kájọ wà nínú ìpéjọpọ̀ àdúrà ẹ ṣàbà mi fọwọ́sowọ́pọ̀. ọlọ́run mi ọlọ́run mi èyí ṣe tó fi kọ̀ mí sílẹ̀ ó kọ̀ mí sílẹ̀ ọmọ inú mi ó dẹ̀ fún ṣọlẹ̀ ó dẹ̀ ń wò báyìí ẹlẹ́dàá kí ni mo ṣe kí ni mo ṣe lọ́rùn tí o bá fi hàn mí mi ò ní kú lórí òkè yìí ọlọ́run tí o bá fi hàn mí kó o sọ àṣìṣe mi fún mi ẹlẹ́dàá mi á jẹ́ mi, ò pè ìpè mi ò ní ìpè ọlọ́run tó bá bẹ tí ẹ̀mí rẹ̀ sì bẹ láàyè tó bá farahàn mi máa bọ́ aṣọ àdúrà màá lọ sílé aláwọ̀ màá lọ sílé oníṣègùn màá lọ bá wọn bẹ́ẹ̀ bóyá àdúrà mi á gbà bẹ́ẹ̀ ọlọ́run kí ni mo ṣe mo ṣe é ẹ̀wù ní gbàgbọ́ tí ń gbanilà tí ń bẹ nínú ewu ọ̀rọ̀ yìí ńlá ni ọ̀rọ̀ yìí ńlá ni ọ̀rọ̀ yìí ńlá ni aráyé ẹ bá mi tẹ́wọ́ àdúrà yóò ẹ tẹ́wọ́ àdúrà yóò ògòdè ọmọ sọnù nídìí bá gbogbo wa ògòdè ooo dé ọmọ sọnù ní dé bá gbogbo ayé aráyé ẹ ṣàmì àṣẹ o yé gbogbo abiyamọ yé ẹ súnmọ́ bí o ẹ jájọ fìyí kọ́ gbọ́nà. lágbàlá níbo ló ló kàn. ó lọ sí ọ̀dọ̀ rẹ̀ ká ìtọ́lá ni láti lọ ṣe ní àánú nítorí wípé ẹni ọlọ́run ni. ìtọ́jú ọlọ́run ni kàkà àmọ́ òun lọ́lọ́run lè tọ́ ìgbọ́kọ́ sí ìwà rẹ̀. ìwà rẹ̀. bẹ́ẹ̀ ni nítorí gbogbo ìwà tó yẹ ká máa bá lọ́wọ́ àti wájú ẹ̀sìn kó ló wà lọ́wọ́ rẹ̀ bọ́ bọ́ wá wá gbàgbọ́ fún mi ní àkókò díẹ̀ àkókò díẹ̀ bẹ́ẹ̀ kí gan wò ọlọ́run ló ní bàbá rẹ̀ kó dàgbà yé àṣìṣà o fún mi ní yọ̀ǹda. ṣètò àbáramọ̀ọ́rẹ́ bá sọ pọ́lọ́. <laughs> èmi látùpà tó tọ̀nà fáráyé tí orí. àdúrà gbé mi káàárọ̀ o ń ṣe olúwa o. ẹ fún mi lómi ọwọ́ yín. Ah, mo fẹ́ lọ fi gbàdúrà nílé àná mi. mo ní kí ẹ fún mi lómi ọwọ́ yín. ọmí o. bàbá mi <laughs> ẹ kú rẹ. ẹ rọra mà. ṣàlàfíà mi. àdúpẹ́ ẹ rà. ó jàre ẹ pẹ̀lẹ́ bẹ́ ṣe ń pè mí bẹ́ ṣe ń pè mí lèmi náà tètè ń try. omi yẹn mo ní kí n wá gbé mà. yé mi bẹ́ ṣe ń bọ̀ lèmi gan ti sọ pé kọ́mọ kan kó wà ló bá mi omi yẹn kọ́. mọ́mí kò mọ sómi kankan lórí ìyanu rárá sí omi kankan bẹ̀ rárá. àbó ò mọ nǹkan tó ń sọ ni. mo ní bá mi gbé omi wá bẹ olùsọ mi pé òòrò mi ń bẹ. gbogbo bẹ ni mo sì wò máa kò sómi kankan. tó bá débi iwájú kó tó di pa wọ́ sí inú omi wà bẹ́ẹ̀ inú kí ọ̀dà tí mo gbé sí. nínú gbogbo bẹ ni mo sì wò. ike ọ̀dà tí mo lé orúkọ ọ̀nàrẹ́bù mọ́ níbi iwájú ká tó dé iná yẹn ibẹ̀ ló wà. ó yé mi mo ó dàbí pé kò sí kankan bẹ̀ kò sí omi kankan bẹ̀ rárá. ẹ ẹ má bínú mọ́ mi ṣé kò ń ṣe omi honourable tèmi lẹ̀ ń sọ. ìdílé bá bí àwọn ọmọ àwọn wọn lajú báyìí wọn ò ní fi ríran. sìnkú sómi kankan lórí ilẹ̀ àmúmá. omi tẹ̀mí ṣiṣẹ́ sí láti ibi twenty one days oṣù ọ̀pọ̀ òrì. kò sí omi kankan lórí ilẹ̀ àmúmá. ó dà mo ti gbọ́ máa lọ́n tiẹ̀. mo bá débẹ̀ tí n bá rí ìpẹ́rin wò tí n bá bá ẹ á ẹ̀ lẹ́nu. kò yé mi irú generation wọn kò yé mi. ṣé kò sí mà. sí ah, nǹkan kan kò sí kò sí. torí ẹ̀rù kọ́kọ́ bà mí nígbà tẹ yọ tẹ mú kankan dání ẹ jọ bóyá kan sáré gbómi yẹn fún mi kémi tètè máa lọ. mo ń bọ̀ ẹ eh ẹ ní ẹ máa padà lọ́tún làbí. bẹ́ẹ̀ ni mà ọ̀la gangan ni mo dẹ̀ ń lọ sípò. Hmm, kò sí problem náà kò tí sí problem nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀la ló máa padà sí èkó àbí. ìgbà wo ló máa padà sí ìlú ńlá náà. àwọn tún la ní mo ti máa wà ní airport látọ̀la. ẹ kò sí wàhálà ṣe rí ní tó máa ṣẹlẹ̀ ni pé um, mo máa wá àwọn DHL lè gbé mọ́mí dhl mọ́mí ẹ mọ wàhálà tí mo ṣe lórí kíni mi ò expect kí n tún máa wá rí gbogbo nǹkan báyìí. àdúrà yín ti bà mo mo trust yín o bómi yí ẹ mọ ẹ mọ pàtàkì tó mi jẹ ní gbèsè ayé mi. ó yé mi ó yé mi ṣe àdúrà yín ti ìgbàgbọ́ ni mo fẹ́ kẹ́ fi dì í mú jẹ́ kí gbàgbọ́ yín le àdúrà yín ó máa tẹ̀ yín lọ́wọ́ dhl á gbé àdúrà àdúrà yín ti gbà. ẹ sọ pé dhl máa gbé ńgbà tá a bẹ̀rẹ̀ kí twenty one days ni mo fi gba àwẹ̀ àtàdúrà mọ́mí gbogbo ìtẹ́yìn ṣe yìí ó ti ń fẹ́ máa bọ́ sápò ẹ̀yin náà dẹ̀ mọ̀. ẹ má bínú ìwọ ọmọ da omi lọ gbogbo iṣẹ́ tó bá ṣe ní ìgbésí ayé ẹ̀ ò ní jèrè. àwọn òbí ẹ̀ ò ní ah! jèrè ẹ̀. twenty one days. Ah sọ̀rọ̀ ẹgbẹ́ náà tọ́jú sí ọlọ́run àmọ́ kò sí ìwà rẹ̀ ẹni tó bá sì sí ọlọ́run tó sì ìwà rẹ̀ tó sì wẹ́wẹ́ tó padà lọ́wọ́ rẹ̀. wàrà náà ti rí ibùba ẹlẹ́ ilá faraza lẹ́kàn. ìrírí ìrírí ìrírí ìyá àjọ òun ìrírí ìyá àjọ òun ìrírí ìrírí ìrírí ìyá àjọ òun kàyéfì ńlá ni ó. ẹlẹ́dàá mi dáríjì mi bàbá mi dáríjì mi ọlọ́run mi màá ṣe fẹ́rẹ̀. dáríjì mi ó bàbá dáríjì mi dáríjì mi ọlọ́run mi màá ṣe fẹ́rẹ̀. ṣé ó rìn ọkùnrin. Hm? bàbá àgbà mi ṣe kọ́kọ́ fún mọ́mì. ó ṣe mẹ́wàá kì í ṣe ẹyọ kan ó ṣe mẹ́wàá irú ìrìn wo lòun rìn tó ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ burúkú káàkiri a kò tọ́ sí ọ. bàbá àgbà kí ló ló lè ṣe. kí ló ló ṣe ohun tó ń ṣe pọ̀ o kó o máa rìn lóru ìrìnde òru ò dáa kó o máa kó àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí ò yẹ kó o bá rìn wọ́n mọ̀ ìyá àjọ kò tọ́ sí ọ rárá níbo lo ti rírú ìwà tó ń hù yìí nínú ẹbí wa tàbí nínú ẹbí bàbá rẹ kì í ṣe wà. bàbá àgbà kí wàá ni mo lè ṣe báyìí. kí ló lè ṣe? Oh tó ṣe kù tó wá sí wa lọ máa gbàdúrà. àdúrà. àdúrà ni o àdúrà lọ tẹra mọ́tò gbàdúrà dáadáa tó lè fi bọ́ ní òde tó wà yìí torí mi náà rí i pé inú òde ni òde ńlá sì ni àmọ́ tó bá kún fàdúrà ó dá mi lójú pé. ìran tó máa kojú lọ́wọ́ wa ò ní bá wọn lọ́la ọ̀nà gbogbo etí tó gbọ́ mi ẹ bá mi ṣàníyàn lórí o. ẹ̀jẹ̀ tó sàn ní káfárì kó wá tú mi sílẹ̀ bàbá ní orúkọ Jésù gbogbo ìdè tí ọmọ aráyé ti fi dè mí olúwa tú mi sílẹ̀ nínú ìgbèkùn ayé olúwa tú mi sílẹ̀ ogun tí mo mọwọ́ tí mi mọwọ́ tó ń jà olúwa tú mi sílẹ̀ gbogbo ègúnkègún tó ń jà lórí mi tó jẹ́ kí n má ṣìwọ̀ olúwa tú mi sílẹ̀ bàbá tú mi sílẹ̀ nínú ìgbèkùn ayé èyí tó ń da ayé mi láàmú tí ò jẹ́ kí n nílọsíwájú tó jẹ́ kí n má ṣìwàwù olúwa tú mi sílẹ̀ tú mi sílẹ̀ olúwa bàbá tú mi sílẹ̀ aṣáà ti kọ́ fọ́ọ̀mù aláṣẹ lèmi ṣe nítorí pé tí a bá bẹ̀bẹ̀ ìwọ yóò gbóhùn ẹ̀bẹ̀ wa olúwa gbọ́ àdúrà mi gbogbo ogun èyí tó ń da ayé mi láàmú olúwa tú mi sílẹ̀ bàbá tú mi sílẹ̀ nínú ìgbèkùn olúwa tú mi sílẹ̀ ìdè mi já ìdè mi já lẹ́núyà mo délé ayọ̀ bàbá mo dúpẹ́ torí pé ẹ ti gbọ́ àdúrà mi mo dúpẹ́ torí pé ìdè mi ti já mo dúpẹ́ torí pé ẹ gbọ́ àdúrà mi mo dúpẹ́ nítorí pé màmá gbé ní ọjọ́kọjọ́ olúwa ẹ ṣé bàbá ẹ ṣé jésù kristi olúwa wa hallelujah hallelujah hallelujah hallelujah Ogo. Elédùmarè. Hmm. olóòtú ìrírí mi nìyẹn o ẹ wo bí mo ṣe fi àìbìkítà àìgbọràn àìnáání àìlákàsí tí mo fi bà ìrìn àjò mi jẹ́ ṣùgbọ́n eléyìí mo fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn àtàkùnra wa ní àṣejù ọlọ́run ìbáàjẹ́ kristẹni ìbáàjẹ́ muslim kódà ẹlẹ́sìn àbáláyé tó máa ń dáṣà bí ẹ ọ̀tọ̀ lẹ́sìn ọ̀tọ̀ ní ìwà ẹ̀wù ìwà ní ẹ̀sìn. Hmm, ìwà lẹ̀sìn. ìwà lẹ̀sìn ká má máa ṣe àwọn nǹkan tó jẹ́ pé àwọn pàápàá máa ń sọ lórí ìwàásù wa pé nǹkan yìí kò tọ́ sí báyìí hmm. kò tọ́ sí kò tọ́ sí yín kó wá jẹ́ pé àwa gangan náà máa wá bá a lọ́wọ́ ẹ̀ kí a má máa hu ìwà kò yẹ kó jẹ́ ẹ̀yìn ṣùtì ẹ̀yìn mo fẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún wọn bẹ́ẹ̀. ẹ̀yin aráalé ọ̀rọ̀ náà ni àwa náà ti ń gbọ́ látàárọ̀ láti ẹnu màmá wa màmá wa Dickness Rebecca Oyetola JP tá a bá wo ọ̀rọ̀ náà dáadáa a rí i pé ìrírí ìyá àjọ gangan lọ̀rọ̀ náà a dúpẹ́ lọ́wọ́ àwọn màmá wa fún pé wọ́n gbéra wọn wá láti wá fi ọ̀rọ̀ wọn ṣe àríkọ́gbọ́n àwòkọ́ṣe fún àwa èèyàn nítorí pé tá a bá ní ká wo ọ̀rọ̀ náà dáadáa ẹ rí i pé ọ̀rọ̀ tán sọ yìí ó bá àwa tá a jẹ́ pírẹsẹńtà ó bá àwọn tó ń kọrin gbogbo wa ló jọ bá wí nítorí pé kò yẹ kí a máa bá wa níbi nǹkan tí wọ́n máa fi ní ṣó yẹ kó jẹ́ wọ̀ nítorí pé àwa la jẹ́ bí àwòkọ́ṣe tí àwọn èèyàn ń wò ọlọ́run ó máa wà pẹ̀lú wa màmá wa ẹ ṣe àdúpẹ́ olúwa máa sọ agbára di ọ̀tun. orúkọ tèmi ni musbahu alhassan láti iléeṣẹ́ ayédèrè tv. mo fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ayédèrè tv uh, mr adesoji talabi. Uh, mo dúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ àwọn bíi sarafadeen ògùntóyìnbó ṣógẹ́ ọmọ́táyọ̀ tí gbogbo aráyé mọ̀ sí róyà ìṣe àdúpẹ́ àwọn ló jẹ́ kí ẹ máa rí wa wò ojú òde ní tìyín lágbára ọlọ́run mo fẹ́ fi àkókò yìí kí olóòtú mi ọ̀gbẹ́ni Azeez Ògúntóyìnbó tí gbogbo yín mọ̀ sí Mr. Tong ọlọ́run ọba ọlọ́jọ́ ni kò ní jẹ́ kẹ́ ẹ ṣì wá darí. Eh, mọ́mì wa ìyá wa inú wa dùn láti gba àlejò yín in fact ọ̀rọ̀ tẹ́ ẹ sọ mo mọ̀ pé a ti kọ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ náà lọ́gbọ́n wọn á dẹ̀ ti di èyí tó jẹ́ kó mú òkun nínú ẹ̀ ẹ ṣe àdúpẹ́. lẹ́ẹ̀kan sí màmá wa mo fẹ́ kẹ́ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún àwọn ará ilé nítorí àwọn tó ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa kí wọ́n lè láǹfààní láti mọ orúkọ yín. ẹ ṣe olóòtú orúkọ tèmi lẹ́ẹ̀kan sí oní dikines Rebecca Oyetola JP orí ọpẹ́ mi ò pọ̀ púpọ̀ ọlọ́run tó tóbi ọlọ́run bàbá àgbà ayé ò gbà ó ó fọ̀run ṣe. ògòdè ọmọ sọnù ní bá gbogbo wa jẹ́ ìran tó máa gbójú lọ́wọ́ wa ò ní bá ọlọ́run. gbogbo etí tó gbọ́ mi ẹ bá mi ṣàfihàn àdúrà yóò. Hmm, aráyé ẹ fi re wá mi ah, ẹ fi wá mi ire máa bá mi kalẹ̀. mo ṣe o ta ni mo ṣe o ta ni mo ṣe o ta ni mo ṣe o káráyé má fi iná ọmọdé mi ìwúrẹ́ o sàmì àṣẹ òye. igi gbígbẹ dúró tuntun wó lulẹ̀ tuntun wó lulẹ̀ o tuntun wó lulẹ̀ gẹ́gẹ́ gan ni. ìrírí ìyá àjọ ìrírí ìyá àjọ ni. aráyé ẹbí ní lápèrè ẹjá jọ fèyí kọ́gbọ́n o ó kọ́ ni lọ́gbọ́n o ó fún ni lóye. ó fún ni lóye. ó ní gbàgbọ́ ayé mùsùlùmí ayé gbogbo pásítọ̀ ayé ẹ̀sùn mọ́ bí ẹjá jọ fèyí kọ́gbọ́n o àdánwò tó máa dé bá wa tó máa jẹ mí wá lọ o olódùmarè má ṣe pé kó wa o. Mr. Tons production ló ní kẹfẹ yìí kọ́gbọ́n o ẹ máa bá wa lọ o láti fu ẹ̀ṣọ́ lèmi jẹ́ o ẹ máa bá wa lọ o ìrírí ìyá àjọ.